ya moi kikikikikauleo kauleo. Let's go! Hmm, iṣẹ́ ọkọ mi o kú ìtọ́jú mi o máa tọ́jú ìwọ náà mi hmm. tó bá ṣekú tó bọ́lá jẹ́ mi gbogbo èyí tó ń ṣe ilé hmm. ẹgbẹ́ máa ṣe ikú tó bọ́lá jẹ́ tó pọ̀ ọkọ mi. Ìwọ ni orí ọlọ́run á fún yín lálàáfíà. àmín àmín àmín. ẹnì kan jókòó. àmín àmín ní jésù ṣé gan-an má tọ́jú o. àmín àmín. èmi ṣàfẹ́jẹ́ kó yẹ yí pé kò síkù kankan lójú yín fọlá tí rẹ̀ ṣe bá bá wa méjèèjì gbébejì. ẹ má ṣe bí àwọn onímúvì ò tán máa ma ní ó lè yà kó pẹ́ gbogbo yìí ò ṣẹlẹ̀ o àti ẹ̀dùpẹ́ pé ara yín ti ń balẹ̀ èyí lẹ ti ń sọ̀rọ̀ báyìí ògo ni f'Olúwa. ẹ wo ẹ̀yin méjèèjì mo fẹ́ kẹ́ ẹ ṣera yín lóṣooṣù ọ̀wọ̀ a lè sọ pé ó máa pẹ́ kó má pẹ́ ẹ jọ ẹ torí ọlọ́run owó ìgbéraga àti ọkùnrin ẹ má jẹ́ kó bá àárín yín jẹ́ o ẹ jọ wọ́n tiẹ̀ kò fún ẹgbẹ́ ní respect tó bá tọ́ ṣùgbọ́n kóun ló ń sanwó school ẹ̀ her mommy. You know, I would always respect her every day at any time. Um, and <laughs> she So there's no cause for alarm. Okay. Kí ló máa jẹ sister mi. Ó ti jẹun mọ́, mo fẹ́ bóyá kí n ṣe pògì fún ẹ. Jẹun ọgbọ́n ibi ò pa mí. Ẹ kí ẹ dé pògì fún mi. Okay. Sir, we, are, we, we try our possible best, sir. Um, bí a ṣe ń lọ fún operation yẹn uh, torí pé ó jẹ́ emergency hmm. a prepare fún tẹ́lẹ̀ lásán hmm. ń lọ even eh, bá ṣe ń driver àlè wojú ọ̀nà dáadáa sáà ń jásí kòtò jásí gbogbo ẹ̀ títí títí títí ẹ̀ kó tó di pé epo tán nínú mọ́tò ah! bẹ́ẹ̀ but uh, à ń wọlé epo lọ́ọ̀kan báyìí àṣà àti mọ́tò yẹn dé ilé epo àṣà àfọ um, ẹ̀ van wa bá a ṣe tún continue journey nìyẹn sá nígbà tá a máa fi débẹ̀ um, wọ́n ti wọ́n ti parí robbery wọ́n sá ti lọ ṣá. Ah! yé irú ṣé táyà mọ́tò bàjẹ́ lọ́tẹ̀ wọ́n mì ṣé kò flat. Um, ìgbọ́ táyà ò flat náà. ó flat ó ah. flat. Eh, táyà táyà less díẹ̀ but kò ó ṣe pé ó délẹ̀ tán aṣáfihàn tó yà sọ́dọ̀ fọkànáísà pé kó bá wa pọ́ǹpẹ̀ ìfàtọ̀ ló ń sanwó bẹ́ẹ̀ bọ́dọ̀ sanwó owó èpo yẹn ló san. èmi mo àjọ fi kúnra wọn. Ah, no no no no admire you guys ẹ nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí gan thank you sir and you guys are doing well and ah, mo appreciate yín torí gbogbo story hmm. tí ẹ pé tí bá ti ní kẹ lọ bá olè tẹ́ ẹ̀ fi ń bá wọn táyà nìkan lẹ̀ fi ń kun ni mo ṣe bá yín screenplay táyà yẹn ni mo ṣe bá yín fi sáàárín ẹ̀ torí mi ò rírun ti yín rí ọdẹ ń sọ ọdẹ ń dùn lẹ́nu ẹ epo tán nínú mọ́tò ọpọlọ ẹ ò sọ pé mọ́tò ò lépo mọ́tò tó wà ní stand by on duty kẹrẹpo sí kalẹ̀ adẹ ń bá yín sáfíìsì ẹ regularly. sorry sir. now ẹ tún wá sọ ọ̀nà bàjẹ́ ṣé ẹ lọ bẹ̀ pẹ̀lú ká ni uh, one wheel drive tó strong lẹ́gbẹ́ lọ. sorry sir. you guys when will you guys be serious? Eh? when will you be serious. we are sorry sir. ìwádìí máa lẹ́nu pé vigilante ni bàbá ẹ̀ ń ṣe. say. Tell him, yes, sir. Tell him. it, it was late. you guys uh, fall out jare. out. sorry sir. imagine. sorry sir. ah where are you going again are you going to my restroom. I'm rò pé ní kaloba àti tó wà ní. àǹtí out. permission to fall out sir. ah. go get out ṣọlọ́pàá làwọn eléyìí ààrẹ yóò gbà ó no no no this is a sad case. ẹ ẹ fún mi ní ráìsì hundred naira jollof rice ah. ẹ fi ẹran kan àti pamọ́ kan sí ráìsì hundred naira. Ah, ṣé mi ò pa ẹ̀ nù tóbi ọba. five hundred and two awo. ẹ kí ni sọ ẹ two hundred síbẹ̀ jàre. ṣé o fẹ́ sanwó tèmi ni àbí mi ò sanwó ẹ. ẹ ẹ fi ẹran kan ẹ fi ẹran méjì pọ̀nmọ́ kan sí. ẹ fi pọ̀nmọ́ méjì sí ó ní kí ẹ fi pọ̀nmọ́ méjì sí fún mi. Hmm. bọ̀ ọ̀gá yìí kò fẹ́ orin fún wa o ọ̀gá yìí kò fẹ́ orin fún wa o òun máa jókòó ní ọ́fíìsì bẹ́ẹ̀ yẹn hmm. wọ́n máa ní kára máa lọ fàyà rọ́bọ̀n bá mi tara is two hundred. ọmọ ọlọ́mọ làárọ̀ ló kó dé tòrutòru. ẹ tọ́gùrú báyẹ̀ délẹ̀ ní ìsinyìí òun lóru ló máa rà ká gbogbo ẹ̀ wọ́n máa ti gbogbo ẹ̀ ní bó ṣe máa dajẹ́ nìkan ló máa wá ah. iṣẹ́ kú nìkan ló mọ̀ kó máa ràn wá ṣe pọ̀nmọ́ méjì sí pọ̀nmọ́ méjì ọmọ méjì torí ìwọ ló ń dá lóhùn ẹni bá fẹ́ kú ló fẹ́ kú ẹni tí ò fẹ́ kú òkú ní fẹ́ kú. ṣé ìwé rẹ̀ nípò mọ́mọ́ mi èmi ò ní èmi ò ní kí nǹkan kú bàbá mi. ó hmm. yá ẹgbẹ́ fún ẹgbẹ́ fún ẹgbẹ́ fún torí tọ́gà mọ́ ṣe tó máa ń dùn mí jù ni pé. tó bá délé ẹ̀ sí hmm. bó ṣe máa dá jẹ bó ṣe máa dá jẹ òwú ẹ̀ ló máa wá. má délé yín lóhùn tí ẹ darí ní station yóò mọ ka ọta lé wa lọ́wọ́ bí gbàtẹ́ yàn ń ka owó fún yàn ni àwọn mòde tá a sì fẹ́ lọ àtàkìrì apẹ̀rẹ̀ ni wọ́n fi kó ọta wa ṣé tọ́ta bá wa tán ṣé ká mú gbàtí ká máa kó bá wọn lè ní àbí ká lọ jẹ́ gba ká máa fi nà wọ́n ni kí ló ṣẹlẹ̀. ẹ ǹkan gbọ̀ngàn tèmi sọ sí ni pé hmm. kí ló là ń gbà lówó sí gbọ̀ngàn ẹni ló ń ta gbà obi ẹni tí wọn bá lẹkùn sẹkùn ṣe ń sìn. Mm, what's one adult ni o. so àwọn family dẹ wà ń bẹ èyí ló fẹ́ fáwọn ẹbí wa. ọmọ wà ń lé ìyàwó wà ń lé. èmi ò tiẹ̀ ní kú kan kú bí mo ṣe wà yìí. àtẹ̀mí o. iṣẹ́ kan ilé wa kú sẹ́nu iṣẹ́ kan ẹni bá ní n kó síwájú mi kú ni ọ̀rọ̀ bí ẹkún ìwà òkú ọwọ́ ńlá balábá báyìí ló fi máa ń darí wọgbó yóò fi darí wọgbó. àjẹ ní bá ní kí n kú wájú wájú mi kú ni. kàkà kí n kú ìbísẹ̀ wèrè <laughs> mo pẹ́ dé ṣe ti gbọ́ ẹ pẹ̀lẹ́ báwo ló ṣe ń ṣe yìí ẹ wo ẹ mọ̀ kan ẹ jẹ́ kí n bá yín ṣe bí ọ. báwo ṣe ń ṣe yìí dẹ́gbọ́n sí mọ́mí kí ló dé mọ́mí ó tún ti bẹ̀rẹ̀ o. wọ́n yìí ṣe látàárọ̀ nù. ara wọn gbóná gan. mọ́mí ó yá ó yá ó ẹja lọ hospital yá hospital yá. mọ́mí tó bá jẹ́ ọ̀rọ̀ owó ni ẹ filẹ̀ ẹja lọ ó yá bá mi bá mi gbé wọn ah. lè dé látàrún mú mi ẹ díẹ̀ díẹ̀. ìbùkún dìde dìde dìde dìde. bẹ́ẹ̀ ló wá ní dókítà ní kẹ́ mú wá báyìí. ó mọ̀ pé àìsàn tó ń ṣe mọ́mì kan ṣe kékeré tó bá dẹ̀ ń ṣọpọlọpọ ọlọ́run àti wọn tẹ̀ ẹ́ hẹ́ọ̀pù wọn láti ọjọ́ yìí kí ẹ má sọ. So ṣó ti rí owó yẹn kọ́ ni problem mi ti jókòó. tó bá ti ń ṣe ti àìsàn tó ń ṣe mọ́ mi then um, ọjà tèmi náà ṣẹ̀fẹ̀ dé ni so owó wà owó wà wọ́n wò bí a kì í fún ẹni two hundred and fifty thousand ah, Alex yeah. it will help ó ṣe gan ah, ó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òkè òkè ni wàá máa lọ ìwọ náà wàá ráàánú gbà lọ́wọ́ àwọn ah. èèyàn ó ṣe gan ṣé òní bàjẹ́ o ṣe ah. gan kó tọ́jú mi o. àti mo yẹ fẹ́ràn ẹ̀ náà ni àdúrà dídí gbogbo ìgbà ìyá aládùúrà <laughs> but problem kan ṣe tí mo ní ìsinmi pé hospital yẹn ṣoṣo pa àwọn doctors yẹn wà kápẹ́ bó ṣe ṣá. Ah, àwọn náà ló tọ́jú wọn látọjọ́ yìí wọ́n ń gbìyànjú. Eh. Ok, fine ṣé cash ló fẹ́ àbí transfer. èyí tó bá ti easy fún ẹ ni bá ti rọrùn fún mi. kò sí wàhálà jẹ́ ṣe transfer sí ẹgbàá yẹn. ó ṣe gan. so kì í ṣe é sìn kọ́ ọba mi manage ọ̀nà. ara mú mi wà pa um, ọlọ́run àfọ̀n láàfẹ́ but then ẹ̀gbọ́n ẹ̀ tó lọ wá owó wá yẹn ṣé ó dẹ̀ tèdè. ẹ̀mí tí ìdìbò mú mọ̀ pé wọ́n ní pẹ́ dé àmọ́ báwo wà ní ṣé ti bẹ̀rẹ̀ treatment mi. a máa treat wọn the most important thing ni owó owó yẹn ni kókó ká lè kick treatment. so ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ kick off treatment ah mo dáràn báwo ni owó ti ẹ lọ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ owó yẹn. bẹ́ẹ̀ni mo mo ti rí come with me come to my place. Um, doctor kí ni ìwé wò sure tẹ bá wọ ọbẹ̀ yẹn máa rí náà san ó máa tẹ̀ fún mi. ok ìbùkún mò ń bọ̀ jẹ́ ẹ sanwó. kí ló lè ṣe ọlọ́run mi kí ló lè ṣe kí ló lè ṣe ọlọ́run mi kí ló lè ṣe kí ló lè ṣe ọlọ́run mi kí ló lè ṣe ọlọ́run bàbá mímọ́ dẹ̀ ṣàánú mi lórí mọ́mì omi ẹ̀jẹ̀ wọn omi ara wọn ẹ̀jẹ̀ ara wọn jẹ́ kó gba àlàáfíà lórúkọ jésù gbogbo oríkèérídò jẹ́ kó gba àlàáfíà ọlọ́run yẹn bá mi mú wọn lára dá ká lè wà dúpẹ́ ká lè wà yín ìyàn gbọ́ aláṣẹ ọ̀run jésù olúwa wa àmín. Ah. Ah, sista mi ti dé. wà lára wọn mm-hmm. dókítà eh, kọ prescription oògùn fún mi oh, wà bá mi lọ rà owó rè òun lélẹ̀ má pẹ́ o. Okay. Ah, mi ń bọ̀. má pẹ́ o. mi ò ní pẹ́. Ó jà fún. Ó jà fún. tó dé látẹ̀kùn mi. mi ti rí i. ẹ pé fóònù ẹ̀ náà. mo ti pè é ó ń rìn kò gbé ìgbà tí mo tún try nísìnyí ó ní switched off. nurse ẹ jọ̀ọ́ má bínú ṣé pharmacy yẹn jìnnà síbí ni. kò fi bẹ́ẹ̀ jìnnà o bóyá wo ò mọ bẹ́ẹ̀ ó lè lè jẹ́ ibi tó lọ ló jìnnà. ok ẹ̀mọ́ kan tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú mélòó kan ẹ jẹ́ ń lọ wà. Ah, ah. ẹ̀yin náà lè sọ pé fóònù wọn ti switch off báwo lẹ ṣe fẹ́ pè wọ́n ẹwẹ lọ ní sùúrù ṣe gbọ́ ẹ lè jáde ẹ sì káwọn náà máa wọlé bọ̀ i'm very sure she will be close to this place ẹ lọ jókòó àǹtí ẹ jókòó. ẹ máa ẹ jẹ́ ń dúró báyìí ẹ jẹ́ ń dúró. ẹ má wọrí ẹ lọ jókòó ẹ mú tí màá yá lójú <sighs> okay. ẹni tó lọ gẹ́ẹ̀tì ògùn kò tí ì dé ni ti ọ̀kan ó dẹ̀ sùn yẹn ti pẹ́ kò tí ì èmi ni mo padà júwe fámásì tẹ́gbọ̀n ti lọ rà àwọn pípò yìí fi health màmá wọn falẹ̀ náà. Um, staff lọ prepare woman tó wà ní wọ̀sí yẹn ready ṣùgbọ́n I will be coming there right away. ìdè tó bá ti mú oògùn yẹn dé kó jẹ́ kí n mọ̀. Ah. Ah. madam. doctor. madam. Eh? ẹ jọ mọ́mì ah. mọ́mì kí ló ṣe wọ́n eh? Eh? Um. Eh? mọ́mì kí ló ṣe wọ́n ní sùúrù ṣe madam. Ah. mada simila gbada. so ẹ̀yin ni wọ́n sọ wípé ẹ̀ǹda community láwọn tí ẹ jẹ́ kí àwọn ará àdúgbò ní rest of mind. Ah àdúgbò kìíní ń bá àdúgbò kejì jà okay anyway gbogbo yín lè máa ṣe statement kí tó kúrò níbẹ̀. gẹ́gẹ́ ah, bí ìlọ ní street mi ọkọ̀ kò ní mọ́ ló dà ní ọkọ̀ tó ní súnmọ́ tó ní. dákẹ́jọ́. so you don't know the way you are dressed is the way you are going to be addressed. ìmúra ẹ pàápàá ti fi hàn gbangba gbangba wípé ìkan lára àwọn ọ̀daràn ah, rárá sáà o jẹ́jẹ́ mò ń lọ ládùúgbò mi àdúgbò mi ti ń kọjá ah, àtàwọn tó ń ẹ̀kọ́ ti fẹ́ gbé wá. mẹjọ mm, sá ṣọtọ kí ló ní ẹnu no officer ẹ fi lẹ ẹ fi lẹ ẹ yẹ kó sọ̀rọ̀ mo ń gbọ́ ẹ. thank you sir ẹ ṣe gbọ́ sá. my friend sit down sọ̀kọ̀ tó bá fẹ́ sọ lónìí tó ẹ̀sà ẹ̀wò bẹ́ẹ̀ ṣe ń wò mí student mi ní ara mọ́ mi ní ní òyà ogun ní mú lọ rà kí ó dúdú pé wọ́n mú mi àtàná tó dẹ̀ ti mú mi báyìí kò sí bí wọ́n ṣe fẹ́ mọ ibi tí mo wà ń lé ìyí oògùn mi rí mú lọ fún mọ́mí mi ẹ jọ̀ọ́ student ni mi a máa ń lẹ ẹsẹ̀ ṣàánú mi ẹ jọ̀ọ́ àwọn oògùn tó lọ rà dà. bá a ṣe débi báyìí ló ti gbà lọ́wọ́ mi wọ́n ti gbógun yẹn lọ́wọ́ mi àti fóònù mi. is that is that true sergeant tẹ̀lé kó lọ check ẹ̀rọ tí ẹ bá bá oògùn níbẹ̀ ẹ̀rù níbẹ̀. thank you sir thank you sir. sergeant gbogbo ara àwọn tó kù èyí tí ẹ bá bá tàtú lára ẹ detain ẹ ẹ fi àwọn tó kù sílẹ̀ kọ̀ wá Tiwa níwájú wa ẹni tí mo sùn lójú lóyè sista mi ni mo fi lálàá lójú so wọn á fara hàn mí ni. Ah! ìbùkún wa ń kọ́ látàná fàtìmọ́ náà mo rọ́gbò kò ṣe tó kù àtàná yẹn mi ò ti rí ìbùkún bẹ́ẹ̀ náà mo lè pe fóònù ẹ̀ fóònù ẹ̀ fóònù kan sàn switched off switched off switched off mi ìmọ̀ bí tí ìbùkún wà báyìí. látàná nínú ìrọ̀dàrọ̀dà wa ló lè ẹ́ ah, ìbùkún ló pọ̀ ló wà látànà tí mo rẹ lógún tó dé ibo ló lọ mo ti pe fóònù ẹ pe fóònù ẹ pe fóònù ẹ switch lọ́kàn sọ báwo ló ṣe ń ṣe báyìí náà. sísá mi àǹtí tẹ bá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi lánàá náà bá mi dúpẹ́ mi ṣe bógùn lè rán mi tí mo lọ ra oògùn báwọn ọlọ́pàá ṣe kó mi mọ́ rúgà ni ọlá ọlọ́run láìyàn òun ló ṣàánú mi láàárọ̀ yìí tí mo fi di pé mo ń bọ̀ bí mo dẹ̀ ṣe kúrò níbẹ̀ straight by hmm. hospital ni mo gbà lọ hmm. bàtí mo dé hospital wọ́n ní pé wọ́n ti discharge mọ́ mi wọ́n á wò pé sára ah, wọn ti yá ayá tó tó máa fi sáré discharge wọn ni hmm. àbí ọ̀rọ̀ owó yìí náà ni àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ṣebí mo ti dé báyìí mú mi ìdàṣẹ́nu lé lọ́wọ́ àìjẹ́ kí n mọ bó ṣe báwo lára wọn. èmi kò Ṣèbọ̀ kò mọ́mí ti kú. Mọ́mí ṣe kí ni? Ṣèbọ̀ kò mọ́mí ti kú. Sísá mi ti kú. Sísá mi ti kú. Mọ́mí ti kú. Mọ́mí mi ti kú. Mọ́mí ti Ah! látọ̀nà. Mọ́mí mọ́mí lánàá ṣé ni mọ́mí ti ṣe kí ni? Ah! Alex ò ṣẹ́gun ọ̀hún. A ní fẹ́lẹ́ ìsan fúnra wa o. Àmì àmì ọkọ̀ tọ́pẹ́ dàlẹ́ nù. Kọ́nà dẹ̀ jọ́ kó jẹ́ kọjọ́ jìnnà síra wọn. Àmì àmì. Sọ wàhálà. Ìwọ ni kó má ronú mọ́ o. Mi ò ronú. I'll try not to. Ọ̀rọ̀ yìí ó yé Ọlọ́run. Ṣorí, <laughs> ah. àwọn ọlọ́pàá yìí ló dá gbogbo wàhálà yìí sílẹ̀ tó bá ń ṣe pé wọ́n detain àbúrò mi for twenty four hours for no just reason ó ṣeé ṣe pé mọ́mí ṣì máa wà alive tó máa rógùn yẹn lò. ṣé ti rí àwọn ọlọ́pàá tó sọ yẹn <laughs> ọlọ́run máa ń bá fún mi gan gbogbo iṣẹ́ tó bá rán wọn kọ́ ló máa ń jẹ́ ṣùgbọ́n eré mi fúnra mi báyìí mo eight wọn gan gidi gan tí bá pàdé wọn lọ́nà mo lè pa wọn kí n fi mọ́tò fọ́ gbọ́ ẹsẹ̀ wọn dànù. sori fún nǹkan tó ṣe yìí èmi gan-an mo hate ọlọ́pàá I hate them. It's fine. ìfẹ́ hmm? kò ronú mọ́ ṣùgbọ́n. mo ti gbọ́. má ronú mọ́ um, báwo dé wá ní. ní preparation bẹ̀rẹ̀ àmọ́ sí. ti bẹ̀rẹ̀. Hmm bí kí n ráwọn ọmọ ọlọ́sàn kan kọjá ni òǹgbẹ́ngbẹ́ níbí. àwọn ọmọ olómi yẹn máa tó kọjá. omi òun mímu ni omi òun mímu ni bí kí n nǹkan tó dùn tó dùn ló ń ṣe mí bí kí n mu. owó ló tẹ̀ ń ṣe mí ó ń ṣe mí káṣẹ̀ láwọn ọmọ yahoo yẹn gbá mú. Ah, àwọn ò ní gba gbogbo àwọn bíi wọn á ní bí dọ̀tí ìmí wà nù wọn gan tó jẹ́ pé a lóun fẹ́ gba horohoro kò ní mọ̀ pé àwa ló lè lọ. báwo lè ṣe padà yanjú eh, ìwọ àti òjò mr ah. òjò. gbàdúrà ti bá mi sọ gbàdúrà ti bá mi sọ stop stop there torí tí wà pásẹ́njà tó gbé tẹ̀jọ lo helmet yìí. ah kò sí lórí mi ah ẹjọ ẹ má bínú wàhálà mo gbàgbé ẹ sílé ni. will you will you will you keep quiet you are very stupid so o fẹ́ sọ fún mi sí pé o ò mọ̀ pé kò sí helmet lórí ẹ àti pásẹ́njà tó gbé títí títí tó fi débí báyìí wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n wá fọwọ́ gbà rí òṣègbàgbé orí ẹ̀ sílé kó gbẹ́dmẹ̀ntì sára bọ́dí ẹ̀ ọlá ọlá ọmọ gidi tó gbé ni ò ní jẹ́ kí n lè bá ẹ ní ò ní jẹ́ kí n lè discipline ẹ idiot ẹ ló ọlọ́mọge jàre bó ni ah, orin pọ̀ jù fún olú ọmọ pupa báyìí kí ló dé tó ń gọ́kadà o ò ṣe bọ́lẹ̀ ká fi ká fi mọ́tò gbé ọ. kí ló kan tèmi mọ́ ṣé iṣẹ́ tó pè yín síbí fún nìyẹn ni. no mo kàn fẹ́ ṣiṣẹ́ ọlọ́run lára ẹ̀ náà ni kò sí nǹkan tó wà ń bẹ̀ ẹ̀ torí ọmọ tó dáa ní ẹ̀. ẹ jọ sá iṣẹ́ tó pè yín síbí fún ni kẹ fèsì kí ló kàn mí pẹ̀lú tiyín èmi lẹ dá dúró ni. Ah, <clears throat> àǹtí ẹ cooperate pẹ̀lú wọn náà ẹ fún wọn nọ́mbà yín ẹ dẹ̀ máa sọ̀rọ̀ létà kí mi lè máa bá tèmi lọ. ṣé ìṣe pé nǹkan ń dààmú orí ẹ̀ ṣá ó yá wèrè ni ṣọ́pẹ̀ ẹ̀ṣẹ́jọ́ ni ah, kì í fún wọn nọ́mbà wọ́n sọ fún ẹ pé irú iṣẹ́ tèmi ṣe nìyẹn ni ò èmi ń lé ni wo tó bá tó bá níbi lọ kóra jẹ́ kí n bọ́lẹ̀ o. wo bí wo bí mi ò rán iṣẹ́ ṣé mo rán iṣẹ́ kì í ṣe pé bóyá àpọ́nlé tá a fún ẹ náà kì í ṣe pé bóyá pé bẹ́ẹ̀ náà ni pé ẹwà ẹ náà tó bẹ́ẹ̀ ẹ ṣe pupa láàrin rí sọ fún mi. ẹ wo bí tó bá mọ̀ black is beauty o èèyàn dúdú làwọn òyìnbó kọ́lẹ̀ pé ó fáyìn jù láyé yìí. kò sí ìtọ́kọ mi sá ẹ jẹ́ ká máa lọ ah, ẹ jẹ́ ká máa lọ. ó yá ó yá páàkì wọn gbà yẹn páàkì wọn ah. páàkì. Ah bàbá ìjọ ah! òtòrí Ọlọ́run ẹ jẹ́ kí mi eh, eh? jẹ ma. what a downgrading bàbá. ó sún mi o. Ah, ah, Nigerian police officer ló ń pè ní ẹ̀gbọ́n. ó dáná àlàyé ejò efiri ejò. àlàyé ó ń pe ọlọ́pàá ní àlàyé mo ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tó ṣe é báyìí ni. pákẹ́ pákẹ́ fẹ́. àwọn tó àwọn tó ń gbé kiri gan tán pupa bíi dandan dàbí mọ̀mí wọ̀ta gan àwọn náà tún ní nǹkan kan lọ́wọ́ tá a tún pọ̀ wọn létan yìí ṣe kí. ẹ síkìní fún wọn kan bá kan kó sí kó ń bí jọ. bad market sílẹ̀. má insult ọlọ́pàá don't insult police officer don't insult police officer ìyá kọjá kí ajá tó. aṣẹ́wó idiot so fine sir. Eh. Eh. so ele beautiful sir. Hmm. ní ọmọ pupa pupa pupa lọmọ pupa nílé ìkẹ́ pupa nírú wọn bóra ni bó ṣe kí ni lọ́wọ́ bá ti gbà fún náà lè máa ní kò fáìn. black is eh? beauty black is beauty kọ́ lọ́mọ dúdú ló máa gbà. kí ló ń bá ká. ṣé irú ẹ ló ń fẹ́ rú yẹn gan. kí ló ń bá ká kí ló ó dì kẹrù ẹ ni kí ló ń bá kiri bóyá ìwà yẹn ó lè jẹ́ sí ibùmọ̀ dáadáa. black bad market ò sí bad market ọlọ́kadà ò bá múwó lẹ̀ ká tún mú wọ náà ká tún ká tún káwọn tá a lè ṣe pẹ̀lú ilé ayé tiẹ̀ òun náà tún fi yọ̀ sí àràdà òsì wọn dẹ̀ ń sílé ọkọ irú wọn ń sílé ọkọ single mummy náà máa máa ṣe kiri àbí single mother. wa ìta fi ṣẹwọ yìí ò dáa o. sista mi ẹ wá fi ìkanra ọlọ́pàá yẹn fi mọ́ ọlọ́kadà yẹn ẹ wá fún lówó kó dáa o. mo ṣe fún lówó mo ti fún tì <laughs> náà tì ní jẹ ah, tí bá fún mo kú ah, ah. tí bá fún mo kán ìyẹn kọ́ next time kò ní interfere sínú ọ̀rọ̀ tó bá pè sí. tẹ́ bá wá rí mi nínú aṣọ ọlọ́pàá sometimes in future how would you feel. ìwọ aṣọ dúdú ọlọ́run má jẹ́ mo kọ́ fọ́lẹ́dà mi àtẹ́lẹ́dà tì wàá ṣiṣẹ́ ọlọ́pàá àwọn olè àwọn onírọ́ olè tán ni kó máa ṣọ́ olè mi ìfẹ́ yẹn fún un tó bá jẹ́rìí ni kò stop. àmọ́ gbogbo wọn náà kọ́ ni bẹ́ẹ̀ ni ẹrú kan ló mú ibùgbà ẹrú èèyàn kan nínú wọn ó ti bà ìwà rere ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́. irọ́ ni irọ́ ni ọkọ náà ni gbogbo wọn. sista mi mo ti pinnu láti join police force tí bá ṣe tán ní school mo fẹ́ máa ṣiṣẹ́ ọlọ́pàá. ìbùkún ìwọ fẹ́ ṣiṣẹ́ ọlọ́pàá. bẹ́ẹ̀ ni fẹ́ yọ gbogbo àwọn bad eggs tó wà nínú iṣẹ́ yẹn mo dẹ̀ fẹ́ dẹ́kun àwọn iṣẹ́ ìbàjẹ́ tó ń ṣe láàrin mo fẹ́ kí ọwọ́ òfin kó jó gbogbo àwọn àbàyéjẹ́ nídìí iṣẹ́ ọlọ́pàá. Ìbùkún sísá mi iṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni. ẹ wù jẹ́ kó rí gbogbo yín máa pé o èyí tájà fi bọ́ọ̀mù ẹ̀ ṣeré òun náà ló fi ń díje. ìran sọ̀rọ̀ mi lẹ́yìn tí mo mú wá láti inú gọ́tà èyí tí mo help èyí tí mo train. ẹ bá mú òkú tí mo fún yóò tó yín ẹ bá lọ. ìjà lẹ́yìn fọlọ́gùn jẹ. Good day, sir. Oh, good day. And you too. Yeah, we're from Chief, sir. He said we should go to pé ká kí yín pé ẹ kú gbogbo Then regarding the forthcoming election in the state yìí, want to ká away from ìfúnni, sir. All right, that's good. Uh, I'll go see bye. All right, you guys can go. All right, sir. Thank All you. right, bye. Bọ̀dẹ̀ tí o fìyẹn lẹ̀. Ọ̀nà ah, máa jókòó. Ah, ah. Ìwọ. Bá mi gbé lọ sí yàrá. Sọ ma ń bèrè ibi tí Adélébọ̀ ti gbóyún wa. My guy, take this synopsis. Sọ ma ń bèrè ibi tí Adélébọ̀ ti gbóyún wa. Gbé Okay. oh bad gan o. Hmm. that's it. Ah, ẹ káàsán castle ama ṣé wà. ọ ti wà. Ah, ah. ojú yín mo invite n pé kẹ́ ẹ ní ẹ̀fẹ̀ wọlé kí ló mama ama a rí fóun ṣọ̀rọ̀ la n Alex nǹkan ṣé kò sí nǹkan tó ṣe. kò sí kankan mama mama kò sí kankan aláyé wà ẹjọ́ aláyé náà làwọn fi sùn mama. Ah, kí ló ṣe. nítorí pé àmọ́ ẹgbẹ́ yẹn nìkan lè bá wa bá wọn sọ̀rọ̀ mama bá fẹ́ kí wọ́n bá wa bá wọn sọ̀rọ̀ ni because I really like nǹkan tó ń ṣe fún wa bí. kí ló ṣe gangan. Ah, mama ẹ wo mi lè fún ọ fún yín gbogbo táyà ń ṣe fàlàyé ah, iṣẹ́ táyà ń ṣe fàlàyé iṣẹ́ forí la kú ni. mama nǹkan tá a máa ń forí fá lójú ọ̀nà yẹn pẹ̀lú àwọn custom yẹn hmm, ká tó rí mọ́tò kó wọlé ó máa ń le gan bẹ́ẹ̀ yàn kí n mọ̀. màámi ẹ wò pẹ̀lú gbogbo wàhálà yẹn tá a ṣe yẹn mi lè purọ́ fún yín orí nǹkan aláyé máa fi ń fún wa lówó mi lè purọ́ fún ìyá mi ìyá mi lè purọ́ ọlọ́run. kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ń tòótọ́ ah, ah, at least tí èèyàn bá ṣiṣẹ́ àṣe làágùn ó yẹ kíyàn lè gbóúnjẹ sórí tóbi. ọ̀rọ̀ aláyé lẹ́ ń sọ báyẹn ọ̀rọ̀ aláyé ò rí báyẹn ṣé tá a bá ń bá wọn sọ báyìí wọ́n máa ń sọ dìjà mọ́ wa lọ́wọ́ ni. Ah, wọn la ṣe wọn pé ká bá yín tẹ́yìn bá bá a pè wọ́n ẹ bá a ṣàlàyé fún wọn ọ̀fọ̀ okun owó ṣẹ́ fún wa. ọ̀rọ̀ yìí ti yé mi ṣe mọ̀ kan ẹ̀yin náà ni mo máa kọ́kọ́ bẹ̀ ẹ jọ ẹ má bínú mo máa rí nrọ̀lẹ́ yìí tí bá dẹ̀ ti rí mo máa bá a sọ ṣẹ gbọ́ ẹ jọ. màmá ẹ wò kò tí ẹ nídìí náà ti rárá rárá ajé ẹ kò rárá bá bá wọn sọ̀rọ̀ kọ́kọ́ fowó sówó wa ó ti tọ́. ó yé mi ó yé mi má bá a sọ̀rọ̀ má bá a sọ̀rọ̀ ẹ jọ má bínú ah! mi dẹ̀ wá ní change kọ̀ọ̀kan lọ́wọ́. Ah, àwọn ẹ̀ wá ṣe yẹn àwọn ṣe yẹn ẹ ṣe gan ah, ṣe gan ẹ ṣe gan ok ẹ pẹ̀lẹ́. lọ́rùjọ́ fún wa ni ti jà sí bó ṣe ń lọ èyí gáìsì ìgbàbọ̀dé fún mi èyí. Alex ṣé bí ọ ṣe sọ ló ṣe jẹ́ ṣé rìn tó jẹ́ lílé. báwo ló ṣe sọ fún mi ló sọ fún mi báwo ló ṣe sọ fún mi <laughs> guys mo ti já ẹ sí àbí sọ fún ẹgbẹ́ lẹ́yìn ni mò ń jà bó ṣe rí kí ipò àti wọn ẹ tó plan fún mi àbẹ́ta kì í delete gbogbo yín dànù. Ah! kíni kíni. Alex ṣùgbọ́n ní onífẹ̀ẹ́ mi Alex ó yọ bọ́tì mi. èmi fẹ́ kó mọ iṣẹ́ tí mo ṣe power bastards yìí tí mo pe láwọn guys mi tí mo jọ fún ẹ ò lè fẹ́ ó lè ẹ ò lè fẹ́ ó lè rí ẹ̀dọ̀ pẹ̀lú mo ti mọ iṣẹ́ tí mo ṣe. bàbá bàbá àṣọ ṣé tá à ń ṣe fún o. Alex kò sọ kankan fún mi òun ló jẹ́wọ́ ara ẹ fún mi sí wọ́n sọ pé ó lè ní ẹ̀ mo ló sọ ń sìn. Hmm, ṣe kọ́ fara sùn ọmọ ya ọmọ dání mi ò mọ̀ pé mo máa bá yín lè. ẹ mm. ah, ẹ lọ sọ́dọ̀ máà tó ní kẹwàá gbowó ń rọ̀lẹ́ ni. mo gbàgbé. ẹ gbàgbé. ẹ mo ti study mood yín látànà you've been moody you don't want to talk to anybody you've been by yourself is there anything ẹ mọ̀ pé ẹ lẹ́lòmí ju èmi yìí lọ hmm. can you share it with me. ìbùkún kò sí nǹkan kan tó ṣe. kò sí nǹkan kan. I'm okay. Fèmí sílẹ̀. Okay. Ìgbà wo lè máa lọ sọ́dọ̀ máa yẹ? Ìbùkún! Leave me alone. Okay o. babe, why are you talking like this? Ẹni tó rí not dating. She's just a friend. No, see, see, see, see. I love you and I love you complete. Sọjí. When are you going to get married? I'll get married when I'm ready. Ṣé o mọ̀ pé o ti ń dàgbà? Ó dẹ̀ ti yẹ kó o níyàwó. Àbí torí pé o ti ń gbé nísì ní remind mi fún mọ̀ Okay, ṣe fẹ́ lé mi are you tired of me. No. ó yẹ kó o ti máa rí kó o ti dàgbà kó o ti ń marriage is not by age And to be ready to jọmọdé ó rẹ́dì I'm not ready. I'm not ready to forfeit all these benefits I'm getting. I'm not paying house rent, and my salary is enough for me to, to, to, to, to flex around the town. So I'm not ready to get married now. Ah, uh, listen, you see, you're working well and you're earning good salary. Iye tún ẹ gbà ní, iye tún ẹ ṣe enjoyment tó fẹ́ ṣe. Ọ̀dà mi, ẹgbọ́n kan ti dáadé ń so. every time my mama receive different calls sweet as níbí ọ̀lẹ́ níbẹ̀ yẹn kí ló ń ṣẹlẹ̀ ẹ tiẹ̀ mú ẹyọ kan wálé ka táàgì yín lọ ká lọ ṣe introduction. Ah. will just shut up ta ló ṣẹgbẹ́ mi ta lẹ gbẹ́ ẹ ẹgbẹ́ kí ló fa nọ́sẹ̀sì náà ṣé mi rí yín fún báyìí rí wo láíláí jẹ má bá mi sọ bẹ́ẹ̀ mọ́. tí yín náà lábá yín sọ ah, ẹ lọ wá rìn. mo ṣẹgbẹ́ ni. Uh, uh, um, sọjí bá mi lọ sí ẹnu géètì sọ fún àwọn security yẹn pé àwọn tó fẹ́ wọlé yẹn kọjá kan wọlé ẹ̀gbọ́n are you for real. yeah ah, àwọn àlejò kan wà get tó dé. i have not seen you receive any call so báwo lẹsùn káwọn yẹn wà ní gate. o ṣe fìyẹn lẹ́nu nǹkan tí mo ní o ṣe ni kò quickly please. Yeah, yeah, quickly please. okay. Imperial Commander, right? Exactly. ẹyẹ ò sọ fún ẹyẹ pé òkú ń bọ̀ kí lẹ fẹ́. ẹ̀mí yẹn kọ́kọ́ la fẹ́. ẹ̀mí ìlú máa kú. we are here to end your life right now. Hmm. tó bá ní kẹ́ ẹ gbé kẹ́ ẹ fà kẹ́ ẹ dì bíi ti òun wá ni òkú òyìnbó ìdò ìrìnà. ìwọ má ṣe lògùn wa mọ́. Hmm búnubú tó ṣerú ẹ̀ níjọ́ kìíní àná orí ẹ̀ pa àkàlà tó ṣerú ẹ̀ níjọ́ kìíní àná yọ gẹ̀gẹ̀ lọ́rùn ìwọ náà ti wá ṣerú ẹ̀ báyìí you price and you got to pay. <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ fúyẹ́ ẹ̀ wú o èmi lẹ wá kó ọ̀gẹ̀dẹ̀ wá bá. mo jí gidi mo rìn gidi mo rìn gẹ̀lẹ́gẹ̀lẹ́ kákàbù wọ̀lú àlejò níbi tí wọ́n ti fẹ́ fọlọ́ lórúkọ kan bọ́ lọ́jọ́ tọ́fẹ́ fi ṣẹ́rọ òòṣà gbogbo àsọ fún wọn o wọ́n ní wọn kì í fẹ́ràn lójú kan bọ̀fá èèwọ̀ ni wọ́n kì í fẹ́ràn àgùntàn báyìí bò ṣà èèwọ̀ ni mo ní mo dewé léje léje sáàrin ìlú kọ́mọdé wọn máa gbé mi léje kágbà àbè wọn máa gbé mi léje báàfin bá wọ jàmbá ìdọ́mọdé tàgbà àṣìbá rẹ̀ ni bí kì í bá ṣe tóbi tó bí wé bá ṣe tóbi tó bá tẹ́gùn bá dé afẹ́fẹ́ orí oko báyìí wàá máa tẹ̀rí ewé bá ní. èmi lẹ wá bá. káyì ọmọdé wọ̀nyí ẹ̀ẹ́nà tó rà ẹ fọwọ́ lẹ́rù ẹ tó gbé wò ẹ fọlọ́kọ̀ òkùnkùn ẹ wá farabalẹ̀ èrè làwọn àṣẹ àjà ẹ jọ gẹ̀dẹ̀ kára mi hmm, odò ẹ jọ ara yìí gbóná ẹ farabalẹ̀ ẹ ijó ọ̀gẹ̀dẹ̀. ṣé ẹ ti jọ ọ̀gẹ̀dẹ̀ tán. ó yẹ ẹ dìde. ẹ dìde lẹ. ẹ dìde. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ kú òní ó yẹ ẹgbẹ́ ìsinmi. ẹ ẹ fẹ́ farabalẹ̀ ẹ sá ó yá ẹ sá ẹ káre pẹ̀lẹ́ ó yá ẹ mú olówó ọ̀tá. ìyẹn ni pé nípa agbára tuntun yẹn lè fi hàn wá bẹ́ẹ̀ ni pé mi ò rí yín rí bẹ́ẹ̀ ni pé mi ò mọ̀ yín àtọ̀ ni. ọlọ́dẹ ò ní gbó pápá kó pẹran ní jùkú tó wá pọ̀ ọmọ ilé ẹ̀ ọmọ ilé ni wọ́n. fọkànbalẹ̀ ìtagbàlagbà bí jẹ̀kọ́ abẹ́ ìwé ló máa wà. Ah, ẹ̀gbọ́n mi ẹ má jù tó lábẹ́ ìwé mọ́ ẹ jẹ́ ká ṣí ewé ká ya ewé yamayama ẹ jẹ́ ká ròun tó wà lábẹ́ ìwé yẹn ah, ẹ gbọ́ mi ò rí yín báyìí rí ẹ jẹ́ kí irun tó wà lábẹ́ ìwé ẹ fi hàn mí mo fẹ́ rí mo tójú bọ́ hmm. ẹ jẹ́ kí mọ́wọ́ wẹ̀ mo fẹ́ bá gbàjẹ́ o ẹ jẹ́ kí irú tó wà ń bẹ̀ ẹ bá gbàjẹ́ o bẹ́ẹ̀ ni mo fẹ́ dọ́gbọ́n bẹ́ẹ̀ ni. It's not. Stop it. Ọmọ ya ọmọ ye. Ọmọ ya ọmọ ye kikaule o kikaule o. Sijatu Sijatu Sijatu. ala àwọn alájà kí ló ṣẹlẹ̀ ó ti lè ọkọ ó ti lè ó ti lè ta gbé ṣàlàyé yẹn ti jẹrẹ. Sijatu aláyẹ̀ ò jẹlẹ̀ àwọn làwọn jọ gẹ̀dẹ̀. àwọn gẹ̀dẹ̀ bíi ti báwo. bàbá ní ká mẹ́ni ọ̀la máa mú. bàbá ní ká mẹ́ni ọ̀la máa mú. òde kpk. ẹni ẹ fẹ́ rí bẹ́ẹ̀ ni ma. ṣé kò sí. bàbá yóò wọlé ojú kò wọlé ojú kò má ma kí n jókòó. ẹ jókòó sí ẹ. mama kí ni fún mi. mo wà ókè. Ah. Hmm? ẹ wà ókè kẹ ìtorí ẹ la tí ọdọ ẹni tí ẹ̀yin là ń dúró dé. a ní mo wà ókè ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ ni kẹ́ sọ i'm pressed for time mo níbi lọ. màmá. Um, a tún ọ̀pọ̀ bí ògògó màmá. ọlọ́run. ṣé mo gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní pé ìdọ́tẹ̀ pa Fáláyé lọ́jọ́ yẹn ó ya ọgbọ́n alẹ́ nu gan-an à ń wo pé ṣé ẹ̀kọ́ tún ní ẹ̀ńbì kan ni àbí ẹ máa ń wo American film. ṣe fẹ́ sọ̀rọ̀ ni àbí ẹ̀ mú mi ṣeré ni. rárá rẹ̀ rọ̀ mo ṣeré kẹ̀ màmá ẹ wo àwọn náà fẹ́ bá kọ́ training because ìdọ́tẹ̀ pàǹjọ́ yẹn àwa surprise o tó bá ṣe yìí àwa la yóò bá pa o. àjẹ um, um, mama nǹkan tó ṣẹlẹ̀ ni pé a nílò àti máa cut corners náà ẹsìn ẹ̀yìn ojú yín tí mo wò yìí ọmọ ayé ni. ó tọ́ ló sọ ṣé ojú tẹ̀mí wò yìí ojú ti pẹ́ gbòòrò ìkọ́wọ̀ ro pàkan jẹ. àjẹ ń gbọ́ mama àtọjọ́ yẹn ń sìn ilé mi àtàwọn tèmi a ti ń sọ̀rọ̀ yín gbogbo idán tó dẹ̀ lọ lọ́jọ́ yẹn nítorí ẹ̀ láyé ṣe kí ni àkọ́ṣe ni wá. so àwa rò ó pé bí a kàgbé máa ṣiṣẹ́ pọ̀. irúṣẹ́ wo iṣẹ́ kà ṣe pẹ̀lú ara yín náà ni. iṣẹ́ ò lè. ara o iṣẹ́ ajé ni. ọmọ ẹ ọmọ ẹ ọmọ ẹ ọmọ ẹ kìkìkìkìkìkì kàwúlẹ̀ o kìkìkìkìkì kàwúlẹ̀ o. bọ́lẹ̀. ìwọ lọmọ pọlitíṣà tó ń gbówó kiri nílùú àbí ìwọ ni bàbá ẹ rọ kiri àbí tẹ náwó lu anyhow àti mú ẹ lẹ́nu. for security reasons ni màmá mi màá ṣètò yín yẹn wọ́n wọlé. ṣẹ́ẹ̀tì ta ni nínú ẹ̀ lò wọ́n mọ̀ gbàtà tí ń tẹ̀lé yìí ni. ìyá mi ojú ìgbé bá mi. èyí lọ́jọ́ kú ẹ. ẹ gbọ́ wọ́ yẹn. nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé sẹ́yìn bá ṣá ti débẹ̀ eh. kàn pè mí èmi àwọn amọ̀ bí mi ṣe máa arrange àwọn guys àti pé gbogbo koríko yìí ó yẹ kán ti kán ti eh, gé. ẹ mo sọ fún àwọn ẹ̀mí mi mọ ọkọ tó máa ń ṣe àwọn ẹ̀gàn tó máa ń ṣe wọn náà eh? ṣé mo sọ fún pé gbogbo koríko yìí. ẹ ló sà. àmọ́ sí ta. gẹ́gẹ́ gẹ́gẹ́ ìjọ. okay sir all right sir mo ń bọ̀ ọ̀gá ni yóò jú sáwọn. hello good afternoon. ọmọ ọ̀gá yìí. ọmọ. ọmọ ah, ìbá mi ọ̀gá tó ṣe lè yàtọ̀ amẹ́ríkà yẹn. mo am seeing him for the first time. ẹ jẹ́ lọ́rọ̀ ọ̀gá bá mi pè yẹ oúnjẹ yẹn ọ̀hún á dúró fún mi. mọ̀ pé wàá máa wọ́ndà pé kí ni àbúrò ọ̀gá mi pè mí fún. exactly. actually the moment mo rẹ ní ọ́fíìsì wọn I have never seen a, uh, an angel in um, a <laughs> police uniform so um, my, anyway my, my name is Sochi um, what's your name please. My name is Ibukun. Ibukun Oluwa. Wow, what a beautiful name. Um, actually, we don't continue to fail. Really? Because my favorite for or wine very important, and I don't know if you have the time to listen to everything first. Ah, I'm glad you know because um, presently I am on duty, so me mm. time I will like to sign. But if you don't mind, I can drop my digits, then you can call me later. Okay, that is the case. Uh, thank you so much. I think I have a few But what I want to discuss with you is divine and special. <sighs> Zero zero. Zero zero. Six three. Six three. Zero two. Zero two. Four one. Seven. Seven. Yeah. Okay. I'm gonna give you a call. Alright, that's. Sam, man close? <sighs> <laughs> ó depend lórí shift mi. so um, it's, it, it's actually not um, a problem. gba mm, ló máa um let's say by this evening. all right mama retí kọ́lẹ̀. o ṣe could trust me. má pẹ́ o. ah not at all. see ya. all right. Mm-hmm àwọn ṣàlàyé fún yín látàárọ̀ pé ibo lọ̀gá wà. ọgá ò tí ara àwa tó sábà náà ló sábà máa jíṣẹ́ fún. wọ́n rán mi sọ́gà pé kí n gbé nǹkan fún wọn ni nígbà bọ́ọ̀dù ọ̀dọ̀ sí ara ń gbé fún wọn ni mo mọ yín rí ni. nínú police officer ṣe ẹlú aláì filẹ asikari tó mọ̀jẹ̀ àwẹtí ig dọfíìsì yìí àwọn ọmọọṣẹ́ yìí mo bá kọ́ wà ń bẹ̀ tó kọ́là kó wọ́n ah. mi rí ó dà pé wọ́n Sunday àbí Sunday wọ́n porúkọ ẹ̀ ó ní kí n gbé fóun ó ní mi lè gbé fún ẹ torí mi ò mú ẹ rí ẹ kí n gbé fún. oh my god ṣé wọ́n ní kí n gbé fún ẹ. wọ́n ní kó padà gbé fún wa náà ẹ wá wò bí Mr. Man ẹ jọ tí èèyàn bá báyàn lọ́fíìsì èèyàn kì í disrespect èèyàn nínú ọ́fíìsì ẹ jọ tí ẹ bá fẹ́ describe mi fọ́gànjọ́ mi ẹ má lò ó pé mo bá ẹnìkan tó kọlà mi ò ń ṣe ẹnìkan ọ́fíìsà ni mi i'm an officer. àlàyé ìgbà tí mo wọlé ṣé mi ò kan lẹ̀kùn ni. ẹ ò bá bẹ́ẹ̀ wọlé. ìgbà tí mo dé ṣé mo jókòó ṣé bẹ́ẹ̀ lẹ́ni kí n jókòó kí n tó jókòó báwo mo ṣe wá ń disrespect yìí ṣé ẹ kọlà ni ẹ wá tí bá lọ ga yín ọ̀gá everywhere o èmi náà ṣáàmà ni mí ní kàbá mi. àbáyé ṣí ẹ ní ah. àbólórí burúkú lélẹ́yìn. ẹ bò mí ẹnà mi náà kẹsàn-án ga yín ah ẹ̀wọ̀n kẹ́ tó mọ̀ pé tí mò ń bá ta gan ju ti yín lọ. Ah, Mr. Man ẹ lè máa lọ. wọ́n ní kí n lọ bá o mo gbé nǹkan fún yẹn mọ ọwọ́ tó wà ń bẹ̀ dẹ̀ ní kí n máa lọ ẹ ṣẹ́ẹ̀kì owó ló wà ń bẹ̀ kẹ̀kà kẹ́kọ̀ọ́ fáwọn. owó ló wà ń bẹ̀. owó ni tí wọ́n gbé nǹkan fún yẹn kà á sọlọ́pàá ara náà sọ ní ẹja. ó ti tó dáre ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀gá ẹ̀ sọ ọ̀gá ẹ̀gbọ́n wa park figo five hundred k ló jẹ́ bẹ́ẹ̀ àsìkárí tó móje wọ́n ti kà wọ́n ti confam ẹ̀ five ló wà ń bẹ̀ ọ́fíṣà tó sọ̀rọ̀ tó kọ́ làwọn ẹ̀kẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ̀bọ́ ọ̀gá yín sọ̀rọ̀. hello hello ọ̀gá sáwọn yes sir bẹ́ẹ̀ ni sir ẹ mo ti rí ra ti gbà mo ti gbà yeah all right sir. Okay, sir. Yes, sir. Yes, sir. I I you. Àwọn akọ́tì o. Aláì. Ẹ mo fẹ́ máa lọ sà. Eh, eh, ẹ ẹ wá mi yẹ jókòó ẹ jókòó ẹ jókòó. Ẹ ló ṣẹlẹ̀ lọ́wọ́. Ẹ jókòó ẹ kàn eh, jókòó ẹ kàn jókòó náà ẹ kàn jókòó náà. Ṣé nǹkan tẹ fẹ́ ṣe náà? Ẹ kàn jókòó náà. Ẹ mo jókòó. Ẹ jọ tẹ bá dé station ẹ máa mú àwọn slang tẹ máa máa lò. Ah, ẹ gbówó wá mo lérò lówó tó wà ń bíbá ẹni fígò fígò kan Ronaldo ni kí ló kẹ́mi pẹ̀lú fígò iye tó wọ́n jẹ́ ní iye thousand yẹ ló ṣe kókó èwo ni ah. fígò. ẹ jà sẹ. yàrá yàrá bẹ́ẹ̀ ò jà wọ́n bí bàá inú sẹ́ẹ̀lì ṣọ́ọ̀dù fún abọ́lá burúkú ni ẹni. ìjọba lọ́jà lọ́mọ ẹ̀ tó jẹ́ ọmọ tí wọ́n fẹ́ ní jáde jáde wà á farabalẹ̀ o. alágbèjà ló lọ fẹ́ sí o. kò sọ ọ lẹ́ẹ̀kan ọ̀hún wú ẹni o. mo láwọn tó tó ẹni woman friend. ìtajọ ah, ẹ máa mọ ọsẹ sí o má máa dì ní. bó ìtajọ kọkọ sí lọ. ẹnà mi kẹ pẹ. ti jáde irú ọ̀rọ̀ wo ni kàṣí àbàwò ní jẹ́ báńkì mo jẹ́ báńkà ni àwọn ẹsẹ kúfẹ kan pè mí ní bank manager. ìbí wọn lọ fún. i'm so fucking what i'm so fucking what ọ̀gá ló ah. ọ̀gá ọ̀gá ló mọ̀ wọ́n rí ṣé mi mọ̀ wọ́n rí ni. ọmọ ẹ ọmọ ẹ ọmọ ẹ ọmọ ẹ kìkìkìkìkìkì kàwúlé o kìkìkìkìkì kàwúlé o. bàdà. bàdà. So this is our humble abode. Wow. And you're welcome. Wow. what? This place is lovely. Mm, these are managing. I like this place. Okay. Um, Can You can have your seat. <laughs> I know. I'll be ready. <laughs> Um, excuse me. Okay. <laughs> sis. Big sis. Big sis. Àlejò wa ti dé. Yes. <laughs> Ah. Ah. Sister mi, eh? Sọjí ni. Sọjí. that's my elder eh, eh, sister. Sọjí, ah, báwo? Adúpẹ́. Nice to meet you. Let's sit down. Thank you so much. <laughs> wow. Um, Sọjí, eh? èèyàn kan ṣoṣo tó kù fún mi yàtọ̀ sọ Ọlọ́run. Because lẹ́yìn ìgbà tí mọ́mí àti dájú ti kú the only person tí mo ní sọ fún wọn bó ṣe máa dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣe ẹ kú tọ́jú ẹ náà tí mo ní fún mi dáadáa. sọjí right. exactly. ìwọ ló ń fẹ́ ìbùkún. bẹ́ẹ̀ni. ẹ̀dẹ̀ ti ń fẹ́ra for some time now. ó ti pẹ́ díẹ̀ náà for a while. Mm-hmm. yes ó ti ó ti ó ti pẹ́ díẹ̀. Mm. <laughs> Uh, sọjí please feel at home. Uh, ìbùkún ṣe lálejò mm. èyí fẹ́ wọnú lé lọ. so ẹ ní bèrè àwọn question kankan lọ́wọ́. má worry my dear. I like him already. Oh, thank you. Yes, nice meeting you, Soji. No, nice meeting you too. Uh <laughs> -huh. She's very quiet. Wọ́n ò stressing. Bàbá ẹ̀rù would ń bá ẹ pé wọ́n máa questions bò. Mm. Um, she's not very nice. She's such a nice And ah, she's so beautiful. Oh. I must say she's the goddess. Mm. But she found so much marriage actually ẹni tó ń Shall I say? oh too bad. And ever since I say really but mo rí pé lẹ́njọ́ mẹ́ta yìí wọ́n ti ń chat wọ́n ti ń rẹ́rìn-ín tí mo pé tóbìnrin bá ti ń ṣe my phone my phone tó ń rẹ́rìn there is someone somewhere. ọlọ́run bá wọn tún dáadáa. mo lọ ọdẹ ọlọ́lá sọ fún ọ wípé kónílé kìlọ̀ kónílé. sista mi hmm? ẹ ṣé gan <laughs> thanks for the hospitality. Um, ó ti lọ. ó ti lọ. Mm-hmm. Mm-hmm. so ẹ jẹ́ kí n. wá mm-hmm. ṣé kò lè. ìbùkún. sista mi. o ò lè fẹ́ bọ̀bọ̀ yìí o ò lè fẹ́ sọjí. <laughs> ẹ stop ẹ fẹ́ máa ṣe english film fún mi ni ah, test of faith ẹ sáré fún title. ìbùkún mo ní o lè fẹ́ bọ̀bọ̀ yẹn sẹ́ẹ̀ o sì máa lọ síwájú kó lọ wá ọkọ ẹ̀ ni o ò lè fẹ́. sista mi ó máa jọ pé serious. ìbùkún ó bá mi láyé yìí ni ó ní ohun tájá rí tó fi ń gbó. wow. Mhm. so o ò lè fẹ́. ajá tó ń gbó ó ní ohun so tell me kí lè rí gangan tẹ fi ń gbó má ṣàní nǹkan tẹ rí tẹ fi wí pé mi ò fẹ́ sọjí ṣé mo rí tẹ́lẹ̀ ni. I need to know. <laughs> oh. <laughs> Sister me, you need to talk to me. What is the problem? Like, I need to know. We're not just talking about decision here. We're talking about emotions, feelings. Where do I start from? Like... <sighs> അമ്മായി അമ്മോയെ അമ്മായ അമ്മോയെ കിക്കിക്കിക്കിക്കിക്കിക്കിക്കാവൂലേ കിക്കിക്കിക്കിക്കിക്കാവൂലേ You're God disappear and shout. No. Right in front of me. Me, Rireri. You know, we move, we move. Let's move, move, move now, move, move. move. Uh, ah, yeah. Shaman, ẹ wo ti happen o. Bàtà máa fi dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń sìn, wọ́n ti jẹjà ń bẹ̀ẹ̀ o. Àwọn ìlú mi ti wá jẹun bẹ́ẹ̀ ká tó dé bẹ́ẹ̀. Ọlọ́run. Ah, bàbá ta ni mo tún fẹ́ trust, ta ni mo fẹ́ trust, ta ni mo fẹ́ fura sí. Ta ni mo fẹ́ fura sí ìkélébé tó fún tó mú pàṣẹ lẹ̀ ó lè jẹ́ pé ẹni tó mọ àti wáyé ọ̀rọ̀ ọ̀gùn náà ló tún máa ti lọ ẹ̀ o ẹnu ọ̀lẹ́dẹ̀ máa ń sọ fún wa pé in the game number three code of the game trust nobody kó bá lọ jẹ́ pé bọ̀bọ̀ ẹ̀ náà ló ti lọ mú pàṣẹ fáwọn ẹlòmíì okay sir okay àwọn guys everybody wà àwọn wà àwọn wà èmi kàn sáré jáde i safe sir okay. ṣé ọlọ́pàá lẹ́yìn ṣá náà ẹ ṣàlàyé fún mi báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ mú criminals I can't believe this ó dàbí pé you people tend to joke with this word the pledge tẹ máa ń ṣe yẹn àwàdà lẹ́gbẹ̀ẹ́ àbí I pledge to Nigeria my country to be faithful loyal and honest are you faithful are you honest ẹ mú olè and come to think of it ẹ lọ police academy look at the days look at the months look at the years you guys spent there ẹ kọ́ kínní ìjọ àwọn tó wà lórí pápá lọ pé kì í ṣe àwọn recruits tó kàn gbà. now báwo ló ṣiṣẹ́ yẹn sọ fún mi. ẹ sir in fact a ti mú olè yẹn a kò fi handcuff sí lọ́wọ́ ó ṣe disappeared ni mi ò rírú ẹ̀ rí nínú àwọn múfì tó máa ń ṣe yẹn ni mo ti máa ń rírú ẹ̀ say the words, woman. sir sir we really try our best kíní yẹn bó ṣe ṣẹlẹ̀ gan kò yé wa ẹ wo bẹ ṣe ń sọ náà inú móbì ló ti ṣẹlẹ̀ dára lóró dára jọ ẹ kíbi tó wà nínú òfin hàn mí pé à ṣíyàn bá pòórá o báyìí ni kẹ ṣe mú ṣé ẹ wà nínú òfin. wọ́n ráwọn ẹlòmíín lẹ̀ tún o kọ́ tó sọ pé yìí náà fẹ́ ó ní tíjọba rí o ẹ má wàá pe ìjọba lápọ̀jù o. I'm giving you guys seven days one two three four five six seven days mo gbọ́dọ̀ rí result ẹ gbọ́dọ̀ rí mo mú now out. sorry, sir. Eh, sorry, sir. out! Forget your salute out, please. Kọ́lọ́pàá làwọn ilé ìṣá. Yeah! Yeah! Oh no, no, no. uh. ti gbọ́ mi ti kọ́ easy easy easy easy easy. tó bá tún pariwo máa gbẹ́sẹ̀ yìí sílẹ̀ torí mi ìmẹ́ni tó ń ran iṣẹ́ torí mi ìmẹ́ni tó ní kó lọ jẹ ọlọ́pàá bóyá ò lè jókòó sọ́fíìsì káwọn yòókù kọ́ jáde kọ́ lọ ṣiṣẹ́ ń field ẹ́ wọ́n bá lọ yìnbọn sí ọ̀tá ẹ̀ lórí ńkọ́ tìǹbù ẹ̀ náà ni wàá máa ṣe kiri ó gbẹ́sẹ̀ dúró ẹ̀yin náà mọ̀ pé promotion wa very important Okay, so o lè ṣe promotion láti ọ́fíìsì àbí ẹ wọn ní promote ẹ tó bá kúrò ní ní ní ọ́fíìsì àbí. gbẹ́sẹ̀ dúró jọ. ah sista mi ó kì í ti tó bẹ́yẹn ẹ mọ̀ nǹkan ẹ kàn bá mi lọ́wọ́ íńtánẹ̀tì mi sórí ẹ̀. Ah. wọ́n ló mọ̀ ohun tó ń fún tó rán ẹ níṣẹ́. Ooh, ooh, ooh, easy, easy, easy. Ah, oh. ah. Ẹ fà bọ̀, ẹ fà bọ̀, ẹ fà bọ̀. Ọláyínká o, Ọláyínká o, bó ti sọ́dọ̀ kùn yín. Ebi mo sọ fọ́jọ́ kejì àná igbó ọ̀dájú ni mo ti lọ bá wọn sanwó inú àjàlẹ̀ sí ni mo ti lọ ṣètùtù rẹ̀ èmi kúlùkùlù sẹ́ọ̀jẹ̀ ti bá luwọ̀ sẹ́wọ̀n wọ̀ ẹlẹ́yìnká ṣe látijọ́ tí mo ti ń gun fún ọkọ̀ kúná. ó kúná bàbá. tí mo bá sà fún olóògùn kò jẹ́. ó ń jẹ́ bó ti yẹ kó jẹ́ bàbá. ṣe máa mọ̀ pé lúbúlúbú á jìbìjìbìjìbì táwọn yìí rìn ní gbàgbé sórí lúbúlúbú ti bẹ lójú ọlọ́run bí àtòkù gbogbo ikú ayé kan gbọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ mọ́. mo ń sọ náà tọ́gà mania gbà tó disappear kí ló dé tẹ̀ gbà bíbá ẹ̀ ọ̀gá máa ṣe bí James Bond èmi ò mọ̀ pé ó ní nǹkan tọ́gà jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn ọ̀gá wọn fojú jọ ramsey noah àṣé ìwà alápinnu òòṣà ló wà nù. kà sí ra nìkan ṣoré mi mo mọ owó wẹ̀ mo lè ti bá gbà lásán ló rò pé mo máa ń bu orí mi ni hmm. torí pé orí tí a bá ti fi àáké là ojú lásán tó gbọdọ̀ máa rí hmm. ọjọ́ tí n bá fẹ́ kójú lásán rí orí mi ó ní nǹkan tí mo gbọdọ̀ fi sí ṣóyè wá gbọ́ ìwọ náà ti wá mọ ọwọ́ wẹ̀ ó wá jẹrọ pé n bá àgbà jẹ mo fẹ́ mú ẹ bíbí ẹ mo fẹ́ sọ ẹ di ọmọ ẹkú wá gbọ́ sórí bàbá tó bá mi ṣe tèmi yẹn tẹ́gbọ́n mi introduce mi sí mm-hmm. ọmọ wọn mm-hmm. èmi àti ẹ̀ tún máa ń rúdàn tiwa on the side mm-hmm. I'll take you to me wọ́n ní láti lu ẹ̀ lágbára irin la fi ń lọrin ọmọ iná là ń rán síná ẹni tó bá máa mú olè á ní ọpọlọ olè. Hmm. ṣé ti yẹ? Are you ready? báṣọ wọ́n tọwọ́ ọmọ báṣọ ti torí pé ẹ̀rù jẹ̀jẹ̀ ni wà á tà ń bá tọmọdé tàgbà lẹ́rù ọ̀pọ̀ tábà ní pé káàmì yàn lálá máa mú Sọjí níbo ló ń lọ. mo fẹ́ dé bank. níbo ló ti rówó tó wà lọ́wọ́ yìí. ẹ̀gbọ́n mi ṣé wọ́n máa ń béèrè lọ́wọ́ adé labour ní tó ti gbóyè wá. sọjí ṣé kìí ṣe pé o ti lọ ń jí owó mi. ẹ̀gbọ́n mi you are brilliant and sharp as well. ẹ̀yin tó ṣe wípé ẹ mọ gbogbo serial numbers wà lára currency ṣé lóyún náà máa jí owó yín. what wait a minute hmm. ṣé kìí ṣe pé o ti lọ ń jalè níbi iṣẹ́ yín eh. mo mọye tó ń gbà lówó oṣù pẹ̀lú tó wà nínú àpò yóò yàtọ̀ gan-an I know your salary. ẹgbẹ́ mi I know your salary as well ah. mọye tẹ̀ ń gbà. And what you're earning monthly is not enough to build this kind of edifice. So, Egbomi, I'm your brother, and I should pick some parts of your brain. Àbúrò, ọ̀nà àti la ọ̀rọ̀rùn, má sa eré tí ò yẹ kó o sá. Inú ẹ̀gbẹ́ ló la gbé. Ẹ̀gbọ́n mi, mi ò ṣe ọmọ àgbẹ̀ kọ́ paroko. Mo tójú bọ́, mo rí àwọn àgbà, mo dẹ̀ tọ́ ẹsẹ̀ wọn dáadáa ṣe nínú ẹ̀gbin tẹ́ ń gbé yẹn tẹ́ fi ń dán tẹ́ ń ṣe ohun mèremère ẹ jẹ́ kájọ lù ẹnu ẹ̀gbin yẹn kájọ gbélé ayé ṣohun rere you say in this life i'm gonna make that money like you even more than you big brother do have a lovely day. ọmọ ẹ̀ ọmọ ẹ̀ ọmọ ya ọmọ ẹ. E. ṣé kìí ṣe pé ẹ ti ṣe ìyàwó. kìkìkìkìkì kàwúlé o kìkìkìkì kàwúlé. ẹ kúlé sísá mi. ibo ló ti ń bọ̀. office of course. ọ́fíìsì ẹ wo ló ti ń bọ̀ ọ́fíìsì wo ló ti ń bọ̀ àbọ̀dọ̀ sọ́jí ló lọ ṣé mi ì tí ì kìlọ̀ fún ẹ pé kò yé lọ sọ́dọ̀ bọ̀bọ̀ yìí o kì í gbọ́ràn ni. sísá mi bọ́ ẹ rí uniform lára mi. ìgbà tó wá wọ uniform ńkọ́ àmọ́rú yìí náà ẹ wọ uniform jáde ẹ bọ́ṣẹ nínú mọ́tò ẹ wọ mọ́fítì tẹ bá ṣèrànù yín tán ẹ padà sínú uniform. nǹkan tó ń wá nídìí akọ iṣu wàá rí nídìí èwùrà o mo ti kìlọ̀ fún ẹ tó bá wọn ẹ kò gbọ́ tó bá dẹ̀ wọn ẹ kò má gbọ́. ṣọlẹ tó báyìí. kò gbẹnu òṣè dákẹ́ ò fẹ́ gbọ́n ràbí ò fẹ́ ya ọmọkọ́mọ. ojú kudubire kudubire. Why would you ask, ask such a question? Mi ò, I've never met your sister. Mi ò meet sister rí in fact mi ò tiẹ̀ mi ò ríyàn tó jọ sister rí and mm. that's the fact. Okay, I'll believe you but wọn <laughs> kàn fi pé tó bá ti rí wọn rí ọ tó ti date wọn week? kò sí big deal you can always talk to me about it. Ah, you know what babe um, uh, mo ti okay so let me just be on my way i'll i'll pick you up um, tomorrow. all right that's fine. our outing. okay that's fine. okay enjoy. Mm. yep. <laughs> má for ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ṣé mi lóore kí family. sọ fún sísítà ẹ̀ pa san kankan ṣé mi lóore mú mẹ́ dáadáa o ṣọpájọ lọ same school yẹn mo dẹ̀ toast ẹ̀ ń gbà yẹn mo náà lè fẹ́ràn èèyàn bíi tèmi mo dẹ̀ gbá kámú and since then we've been cool so kí ló lè fa nǹkan tí what did you tell your sister. kí ló mìíràn pé kí ni mo sọ fún sister mi ṣó sọ pé mo sọ pé àjìjọ déètì rí ni àbí bíi ti báwo jọ gbọ́rọ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ ṣé mo wà ní club lálẹ́ yìí. what did you say? mo bá ẹ sọ̀rọ̀ nípa future mi something very important to me you wan sọ̀rọ̀ club what does that even make ṣé o take ọ̀rọ̀ mi serious ni. so nǹkan tẹ̀mí bẹ́ẹ̀ sọ kò ní meaning a jẹ́ pé ò ní nǹkan sọ rádaràda. ṣe mi. abeg. ọmọ ẹ̀yà ọmọ ẹ̀ ọmọ ẹ̀yà ọmọ ẹ̀ kìkìkìkìkìkì kàwúlẹ̀ o kìkìkìkìkì kàwúlẹ̀ o. wọ́n ní fọ́ ni wọ́n fojú burúkú ní máa fọ́ ni ẹ máa ń fọ̀ díẹ̀ díẹ̀ ni àdúgbò la wà kò sí ọ̀kan two times three ó ní six ni ibi tá a ti mọ́wọ́ ní six abẹ́yà wèrè two thousand four ó ní eight ni kẹ́tù gbọ́ wọ́n ti láàkì wa wọ́n ní eight wa wọ́n fi yà yín two times five bẹ́ẹ̀ ni àdúgbò yín la wà wà ní ten by guys movement má fọ àdúgbò la wà tó bá jẹ́ má kí wọn lẹ́kọ̀ọ́ tẹ̀lé ni ẹgbẹ́ kẹkú agbáwòrù ilẹ̀ ló ń lọ movement bẹ́ẹ̀ yà wèrè máa kí n kéwì ọmọ. sọ owó tí o gbé wọlé ìgbà ìlànà ìgbà. sọ sọkẹ wẹrẹ. wọ́n ti wá gbowó nísìnyí àwọn àlùfáà tó wà sákìtì mi lọ. tọ́tọ̀ àwọn àlùfáà tó wà sákìtì mi lọ. wọ́n ti wá gbowó nísìnyí. wọ́n ti wá gbowó àti gbòdì lọ nísìnyí nísìnyí. ìgbìmọ̀ bá wọlé wọ́n ti wọlé wọn lọ́kọ́ máa gbé owó jáde wọ́n yìí wọ́n lé lọ ẹ̀ wọ́n bá gbowó jáde wọ́n apá ẹ̀ àwọn tó tún wá parọ́ pé kò fún un lé tó máa tún wá dé tí wọ́n rówó mú wọlé bíbá ẹ̀ wọ́n apá ẹ̀ nígbà tó máa pa ẹ̀ tán wọ́n á sọ ẹni tó gbé jọ fún wa. àwọn olèbí náà wọn á gbé ah sorry àwọn tí àwọn àbí náà wọn á gbé àwọn wọn á gbé góòdà tó wò. Right ọmọ kò sí ọkàn nílé ẹ net ó ti scatter everywhere. Fuck up! movement bọ́lẹ̀ lẹ̀ movement bọ́lẹ̀ lẹ̀ movement. wípé kónílé kìlọ̀ fúnilé kálejò kó kìlọ̀ fálejò wípé kọ́lọ́ ọmọ ọmọ wọn táwọn ọmọ bàṣọ wọn táwọn ọmọ bàṣọ títorí pé ìyá ẹrù jẹjẹ ni wàá tá n bá tọmọdé tàgbà lẹ́rù mo wà ní mo fẹ́ Ah. remarks la choisi. tí wọ́n tipẹ́tipẹ́ dé rí òun ni mo tún try láti wò bóyá màá rí. ṣé o fẹ́ gbọ́ tíyàn bá túlétúlé kan àyàn funfun á padà ẹni tó bá ń wá ìfun ìrà àkọ́ṣẹ́ ló máa ṣe. kí ni ìtumọ̀ gbogbo àwọn àyájọ́ tẹ̀ ń pa yìí. ìtumọ̀ ẹ̀ ni pé tíyàn bá ń wá nǹkan tí ò bá rí àfi sílẹ̀. ìwọ nǹkan tí ń sọ òun ni. mo ti sọ fún ẹ tó bá ń wá nǹkan tó bá rí mójú kúrò ń bẹ́ẹ̀ mo sì lè yí bóyá tí bá wà díẹ̀ sí. kò ní ìdí. ọ̀rẹ́ kò sí problem ṣe ṣàwà òkè. àmọ́ wẹ̀ ìwọ́n kọ́. Chinedu is here! The short one in this town of Lagos mo máa fowó spoil yìí ìwọ náà dùn because in fact I'll be going home with all of you I told them that I will spoil Lagos mo máa pè ẹ blue you guys should calm down o gbogbo yín pátápátá máa gbé lọlẹ hey you you come here ìwọ tó ti bẹ̀rẹ̀ mo mo máa pè ẹ́ you need to come come and meet me Chinedu I am going home with all of you see. Go I'm come down. I have money, money to spend. Come on, no. I have money. Tẹ́lẹ̀ ń rè. Kí you want to do right? You want bo ìṣe. My mother is the CEO. Ẹ ọ lọ fún ọkọ mi. Tinubu Munaru. Nico, officer, this thing you are doing to me, you are, you are provoking my anger torí ti máa bínú. all right sir yes sir i will be there very soon sir yes sir ẹ ṣé sir all right sir shut yes sir. máa gbé mi mo yí ká tún mo yí kò sí máa dọ̀bálẹ̀ o kí n bá má pa mi tó adóbàá sí ló bá ń pa which kind pikin you be sef i don tire for your matter. bí inú ló máa sùn pé tí n bá ti jí láàárọ̀ pé kí n máa dùn dìbàlẹ̀ fún yín. no diba no be dìbàlẹ̀ na dọ̀bálẹ̀ but this is not even dọ̀bálẹ̀. this is the dìbàlẹ̀ you to me na the man we need documentary. bó ṣe are you crazy you are supposed to prostrate not kneeling down. ẹ̀yà mo yí ká tún mo yí ká sùn kí mo bá pa mí àdọ́bà fi ọ̀rọ̀ ń pa. mo kàn ní kí n kí all together nítorí mo lè má rí títí ilẹ̀ fún màá jù. please get up my son. Ah. Hmm. I'm in trouble. Um, I want to go and do meeting with my boss. Well, well, I'm going to the office. Lọ bá ọ̀gá mi. Ọkọ yín ya. Eh, o kì í ṣe ọkọ mi, ọ̀gá, my boss. Okay, mo bá boss mo lu ẹ̀ ni. Problem continue mo ń gbà. Anyway, please don't move out of this house. Ṣé o mọ̀ pé ẹ̀ṣẹ̀ dé látinú cell ni? don't step out there if you step out and you are in trouble i might not come and pick you up. èmi ní tolerate yẹn ṣe dá stupid cell tí gbogbo yín pè ní prison yẹn ibẹ̀ ni ó mú mi lọ lánàá tí bá rí cell tó ń fi mí sí the mosquito there ó dàbà ibẹ̀ ni ó ń tọ̀ sí ibẹ̀ ni ó ń wẹ̀ sí mummy which kind country be this am I who prison break even their cell gan you you even be willingly to to go there and go and commit suicide. Um, i'm going out you understand what i just said to you just cultivate it tó o bá bọ́ta tó bá ti mú ẹ. kí wọ́n á jẹ bọ́ta àbí kí ló sọ. mo ní kó o má bọ́ kó mi ní kó jẹ bọ́ta mo ní kó o má bọ́ síta don't go outside. kó o má bọ́ sí pàápàá ok kí má kí má bọ́ta ló sọ yẹn. ẹ don don don move out of this house. mo ní yẹn náà kí work. there is apple in the fridge. there is ẹ fi apple ẹ ẹ fi apple let me tell you something o lè wá fi mí sílé nísìnyí. that will not possible mọ́mi kó máa tọ́lẹ́tì ìbẹ̀lẹ̀ jẹ́ kó máa gbọ́ mi ọwọ́ kẹ̀ ó máa ń mú jáde ó máa ń yọrí ibùkú èèyàn mi rẹ̀ fẹ́ yọrí ibùkú I cannot be under. Come, whatever I say to you, you must listen. Don't let me see you step outside. If you step outside there and you are in trouble, I promise you, you will never see me. That will not work, mommy. Go and listen to eh? ẹtẹ tí kò gbẹlẹgẹ kí n máa gbọ́ mi. So etí báyìí ló ògbóló fún gba àbẹ́ ọ̀nà. Kó tí mo ń tẹ̀lé àyè sọ fún yín pé I cannot be indoor. I was in the east you said I should come to Lagos now what are you doing? Èkó nsìn ojú mi ti ń rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀. I want your life to be better which, you know what. which kind better life ló wà mí. see tó o bá kí n oh. if I see you step out of this house oh. débẹ̀ yẹn you will be in you, you, you even want to send débẹ̀ to me what is débẹ̀ I have power in this. you want to send débẹ̀ here to me débẹ̀ here cannot conquer me Mommy, what I trying to say is ah. that I cannot leave this house Oh, you. ò lè gbélé máa bọ́ta máa wọlé ojú mi ò mú kó máa bi. chibem odùgùdùgbù ọ̀nìṣà one ọ̀pọ̀lọpọ̀lọ ọ̀fọ̀nìṣà tátátá tátátá. bó ṣe ń kí mi orí mi wọ́n wò ó fẹ́ bọ́dà. ọkọ mi àdìgún. kí ló kí ló pè stop you started again what is adogun adogun is it not adogun that people used to put stick inside many people ma fi busy. you know say for una side for onitsha for your papa side. kini una no dey get oriki me abi alake. oriki abi oriki. ẹ oriki special name wey the the the local uh, name appraiser name. okay ala mi abi alake. ala alanke alanke eh, ni wa. èmi eh, èmi la adogan. <laughs> adogan <laughs> adigun. adogan adogun adogun adogun o kò yorùbá kan máa ń lẹ tọ́lú kan sí ọ̀tí yẹn. make i go quick do meeting with my oga. tó bá a kú dey there and uh, if you wan groundnut soup sef inside e dey there make you chop. no problem. <laughs> yeah, make a my eh. my love for you kò lè expire láyé. Chibike fọ́ọ̀nù. But mummy, there's something I need to ask you. Kí lẹ́ fi sí eyín yín tó yẹ fi ibà ṣé fi yẹ ríǹgì síbẹ̀? Ọmọ ẹ̀ ọmọ ẹ̀ ọmọ ẹ̀ ọmọ ẹ̀ kìkìkìkìkìkì kàwúlẹ̀ o kìkìkìkìkì kàwúlẹ̀ o. guys, calm down. Hey, hey, hey, hey, calm down. I wait till I Come on, baby. Baba ni kí tó ní káwọn boys ẹ̀ wá block. kí ló mú ọ̀nà máa taṣẹ́ mi dànù ṣé mo ò kí ń san ẹ̀tọ́ ẹ̀ fún yín have I ever abdicated my responsibility in this business we're doing together. Ọláyínká Ọláyíwọlá Johnson I can never do that. Hmm. ṣé o ti gbàgbé ni èmi àti ẹjọ law school and we run things together ṣùgbọ́n tó bá ní kó fi dá tèmi ó jẹ́ lọ tẹ àwọn ọmọ ẹnu dáadáa bóyá àwọn ló ń gbàbọ̀dẹ̀ fún ẹ aláìwọlá hmm? pẹ́pẹ́yẹ dalẹ̀ ni o ṣe rí tọ̀tọ̀ èmi àtàwọn ọmọ mi wọ́n ti búra fún mi if any of them bá wà involved in gbogbo shit tó ń ṣẹlẹ̀ yìí wọ́n á ti máa kulẹ̀ kankan. then you ló wá ń o trust me. nìyẹn. ọláyínká i don't trust you anymore. oh really. yes. ẹ then lọ gbéṣẹ́ fẹ́ lómi gba nǹkan máa bẹ́ẹ̀ ṣe kì í ṣe nǹkan tó le. <laughs> wọ́n ní ohun tó ṣe àkàrà àpò tó fi dákun ẹ̀rín rẹ̀ tí irú ẹ̀ bá ṣiṣẹ́ yẹ gbọ̀ngàn àgbo kúkú mú rẹ̀ yẹn ọláyínká hmm, tí ó bá ti rẹ̀ kó máa wọ yẹn o káàká kásámù mú wọ ẹ dáadáa ju bó ṣe ń mọ̀ra ẹ lọ. You don't have to talk to him. Goodbye. <laughs> lọ́gbọ́n kóró fòdẹ wípé àgbẹ̀tì là ń gbẹ́gẹ́lé ra ẹrù jẹjẹ ni wá ẹrù tí ń bá tó ń ká gbà bìrì ọ̀kẹ́ alọ́kọ́lóhùn kígbe máa dé ilé ẹ̀ ó sọ fún mi. ìmàlú mẹ́ta ìmàlú sọmọlú. ẹ eléyìí tó dúdú lára àwọn bọ́ìsì yẹn ìyẹn ti wá sọ́fíìsì wa lórí ó wọ gàwa ń jọ náà àbó ti gbàgbé ni ó gbé five hundred thousand wá fún wa ní ọ́fíìsì yìí báyìí. owó kí ni owó tó gbé wá fún ọ̀gá rẹ̀. tó jẹ́ mi náà lójú nìyẹn o mi ì owó tó jẹ́ five hundred thousand naira láì jẹ́ pé ọ̀gá àti wọn jọ ń ṣe contract papọ̀. ẹ ọ̀sán sọ tó bá pé òótọ́ lọ́wọ́ ti sọ á jẹ́ pọ́wọ́ ọ̀gá òkú ṣé mo bì í tó bá níjọ́ kan táwọn ọmọ pẹ̀lú táwọn guys bó ṣe kọ́ọ̀sì wa mọ́lẹ̀ hmm. nígbà tó máa jáde báyìí ojú wọn wọn kó báyìí èmi ò kọ́ darapọ̀ ń bílẹ̀ ni wọ́n and now wọ́n you pay five hundred thousand wá gẹ́gẹ́ bó ká ṣe sọ kájẹ́ pé wọ́n ti ń gbé owó gbogbo wa fún ọ̀gá tipẹ́tipẹ́ owó tó dẹ̀ ń gbé wá fún wọn owó nǹkan kan definitely kájẹ́ pé wọ́n ti ń gbé wá fún wọn tipẹ́tipẹ́tipẹ́ ní ìta wọn ẹ wò ọ̀rọ̀ ọ̀gá ó ní ìdífurasí o. ó jọ gàtì ó jọ gàtì ó fẹsẹ̀ méjèèjì ti rò egun àti ewu èyí láti ró jáde ṣẹ́yìn mọ̀ pé egun àti ewu tó wọlé yìí òun lè ní àti ewu tó jáde. àdá fún o ti yí ẹ ẹ wá dé láti ṣòro ẹ jẹ́ ká pa ṣe mọ̀ pé ewu bá fara rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ kó lóyún oṣù ẹ jẹ́ àpá rẹ̀. Hey guys tá a bá ń sunkún a máa ríran o ẹ má rò bóyá nítorí owó ti wà lọ́wọ́ yín kẹ́ máa ná bó ṣe wù yín o you need to pipe down stay low ọmọ aráyé ò ní rí ìdí o. Cherry inú mi máa ń dùn wò ó tẹ́ ẹ máa ń bá a sọ àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ máa ń bá a sọ ẹ̀ because àwa gan fúnra wa àti gbé yẹ̀wò a dẹ̀ ṣe kí ni àti ọwọ́ wa àti ìbáṣọ àbíkílẹ̀ ni sọ. confam mama gbogbo òṣùwọ̀n tẹ́ máa ń fún wa. Mm la máa ń tẹ̀lé mm. oníkálukú ló níṣẹ́ wa láì ṣe lọ́wọ́ kò sí ẹni tó mọ̀ pé mò ń lọ ni ìjẹ́jẹ́ lọmọ èkó mi ń lọ àwọn àdúgbò ti mọ̀ pé yes ẹni ti serious gan báyìí. Mm. èmi gan ti ń ṣe wàyí jẹ́jẹ́ ni o even ìyàwó lé mi gan kò lè mọ kó tẹ̀lé fúnra sí mi because mo code fún pa gbogbo owó tí mo máa ń ná ó fi hàn pé bá àti mo ṣe ni mo ti ń rí. Mm. ìyẹn náà dáa taking the next line of action? Um, um breathing in, next out inward. Shoot. All right, ma'am. So. ṣé pé nǹkan tó rí nìyẹn. in fact ìgbà tí mo kọ́kọ́ rí mo kọ́kọ́ fẹ́ bí bọ̀ mo tún rò ó pé bóyá kí n fi lọ ẹ kí n tó bínú. Ah, má dánwò àti wípé gan tó bá tó bá béèrè lọ́wọ́ ẹ̀ you think she's gonna be so stupid to tell you the truth? no she won't. ṣe nǹkan tẹ̀mí fẹ́ kó ṣe lélẹ̀ tí ojú bá farabalẹ̀ á rí mọ́ in this kind of situation you need to tread with caution. Eh? Wow! wà very in fact I need you to behave normal you you were trained to do that so I don't need to tell you how to do that just behave normal you get o below. bè lọ́wọ́ ẹ̀sìn just be calm be calm about it. but to tí me tún wá ń rò ní wípé tó bá délé lọ́la tó sì bá ń nǹkan tó ń rò bó ṣe rí nìyẹn wọ́n tó bá rí mọ́. yẹn má fi hàn mí. yá omi ń pè é bóyá èèyàn ló gbàgbé ẹ sọ́dọ̀ ẹ tó dẹ̀ ti mú lọ. But this is not something you can be so um, forward about. Okay. appreciate it. I'm always there for you. Thank you. And I love you so much. I love you too. But don't tell me you're going home tonight. Ah, funny. No. Um, you know I don't like sleeping out. Please. Please, I I'm begging you. From the app to Kinsey, Koko lọ wo kinní yẹn. Mo wo kinní yẹn my concern. Ma, because nothing really so. the, your stubbornness is just its just my own weakness. It makes me love you the more. Thank you. oh ọ̀gá. báyìí báyìí la máa máa rí. ìrẹ̀lẹ̀ la máa rí sáà sáà ọ̀gá. ìrẹ̀lẹ̀ tó wọ̀ pé àwọn philanthropists láti ṣe wà ní inú ìlú yìí. Um, ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ ọlọ́run uh, irú wọn ṣì wà ó rántí àwọn ọlọ́pàá ó mọ nǹkan tá a lack wọ́n dẹ̀ ràn wá lọ́wọ́ tí gbogbo èèyàn bá ń ṣe báyìí ni in fact crime àti kúrò nàìjíríà. ẹ báwo ni irú èèyàn yẹn ṣe jẹ́ náà kò tiẹ̀ yé mi. ọ̀gá ọ̀gá tẹ̀lé rò pé ẹ̀rọ obìnrin lè jẹ́ náà àwọn tó jẹ́ pé ọkọ wọn lówó hmm. tó jẹ́ pé wọn ibi tó máa náwó sí hmm. ọ̀gá yẹn ká pé police station wọn á nọ sí lọ́tẹ̀ yìí that's true because ọba nọ sí police station kò sí kọ́ta fẹ́ ṣe sí o. àgbà àbí náà. <laughs> ọ̀gá inú mi ti ẹ̀ dùn irú pọ́sítọ̀ gbé wá ń sìn èmi mọ̀ pé oríire ti ń súnmọ́ division tọ̀dọ̀ wa díẹ̀díẹ̀ ni because ó lè lọ dijọ́ kan sìn kóríire yẹn náà sún kan àwa tá à ń bá yín ṣiṣẹ́ bá lọ kó about seven cars wá tẹ́yìn wá sọ pé kémi náà gbé kan àbí káwọn tó kù oh. náà gbé kan <laughs> gbogbo ẹ ti ń dùn nìyẹn. nǹkan tá a máa rí yín sí nìyẹn tá a máa rí yín sí nìyẹn èyí tẹ́ ti ń jẹ tẹ́lẹ̀ náà nǹkan. ọ̀gá kọ́nsẹ́bù orí ẹ̀ bàjẹ́ Uh, no, no, no, that's an insult, truly. Ah. ah. Though, well, no, you don't talk to your senior officer like that. Ah. I mean, she's your senior colleague wọ́n mm. yẹ kẹ́ tó ronú pé àwọn mọ́tò wa tó dáhùn yẹn bọ́ ṣe máa bá wa sáfíìsì ẹ̀kọ́ tó kàn án ṣe mọ̀ kọ́ pọ̀ pọ̀ ìyẹn gbogbo máa ronú pé kán fún wa mọ́tò yìí lọ. òsìtọ́ náà wò lè ṣe náà. àlege àyè guys ó ṣe kankan bì á ní fẹ́ encourage yẹn o lórí envelope tó fún gbogbo yín cash ta ló kílẹ̀ bá bẹ̀. sà èmi mọ ọkọ tù ọtẹ ìrówó náà ẹ gan ìdẹ rányàn ló ń jẹ. a ní fẹ́ máa encourage irú kan bẹ́ẹ̀ kò bá òfin ṣe wà but it's okay gift ni kò sí nǹkan tá a thank you very much everybody uh, all of you can fall out iwọ do ah no alọrọ alọrọ guys you can go na uh, thank you very much. Uh, ìwọ ló mú àwọn ọlọ́pàá ìdàdà. so you need to write a memo kó suggest tó bá mọ̀ kó máa wà capable náà àwọn ọmọ mẹ́ta tó ń dọ́ àyè. all right. ten you're welcome you can fall out. lórí ọ̀rọ̀ tó bá mi sọ the fact pé àǹtí ẹ̀ donate mọ́tò fún yín níbi iṣẹ́ yín kò ní ìpò yé wọ́n mọ ẹ̀gbọ́n mi náà àti wípé mi ò gbọ́ rí kí ẹ̀gbọ́n mi mention orúkọ àǹtí ẹ̀. òfò ni ṣé gbogbo èèyàn tí sísá mi mọ̀ lè mi mọ̀ ó ti rí lè fi ṣe gbogbo èèyàn tí ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ lè mọ̀ náà. irọ́ ni irọ́ nìyẹn irọ́ nìyẹn ẹ̀gbọ́n mi wà like five and six kò sí nǹkan tí ẹ̀gbọ́n mi bọ̀ kò sí ẹni tó mọ̀ tí mi gàn mọ̀ tó bá mọ àǹtí ẹ eh, a conversation would have ọkọ ní pípọ̀ pera wọn ọkọ ti mention orúkọ wọn létí mi. ti gbọ́n kò ti sọ ah, mo lè fẹ́ bèrè nǹkan mo lè fẹ́ kó rí bíi pé bá kù ṣé mo lè bèrè. shoot. orí ìwà wo gbọ̀ngàn ló wà ní ọwọ́ ẹ̀gbìn láìpẹ́ ó ràn mí ìwà wo máa ń wú ìzẹ̀kùn láìpẹ́. Ah, inspector Ìgòkò ṣé ẹ fẹ́ máa fọ̀rọ̀ wá mi lẹ́nu wò ni ẹ ti fẹ́ máa investigate mi àbí. ṣé mo ṣé mo jọ pé mo wà ní mood àti investigate mi ò sí níbi iṣẹ́ náà besides i am just with my boyfriend mo fẹ́ ká jọ ọ̀rọ̀ mind. okay in that case if you wanna investigate you should do that on your own i shouldn't be involved. tó bá dẹ̀ fẹ́ ṣe gan-an kò bá ti fọgbọ́n ṣe kò bá ti ṣe ìní romantic mood káwà lórí bed kó bọ́ lé mi láyà kó béèrè question lọ́wọ́ mi. kò serious ní ẹgbẹ́ ló wà suspicious kò kọ̀ fẹ́ wà tí ọkùnrin so that màá lè mọ bí mi àti wọ́n tún ṣe máa blend dáadáa níbi iṣẹ́. I'm not gonna tell you nothing about my brother. Ah, If you want to study him, get into my house, fẹ́ mi kí n fẹ́ tọ́ni ṣùlọ́kà then you can study him. <laughs> <laughs> <laughs> okay, so to a long-lasting relationship that will be fruitful. Cheers. Rewind it, rewind it. Okay, okay. Okay. Okay ti ṣojú. mo ṣojú sí very good. yes yeah. yeah. that's it good. good. Then ṣe ti get gbogbo data àti briefing for next meeting. All right. Uh, no problem. We'll send it to me as usual. Mm-hmm. Uh, ah, Jackie, kí n All right. Bye bye. Báwo ni? Ẹ kúlé sísá mi. Ṣé wà? Báwo ni iṣẹ́? Ah, ọ̀gá iṣẹ́ gbomi. <laughs> Pẹ̀lẹ́. Ṣé wà? Okay. Mo wà. Báwo ni dẹ́yìn náà? A dúpẹ́. I'm fine. Ah pẹ̀lẹ́. ó <laughs> ga. àbí o. Um, sista mi ó ní nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí. kí ni yẹn. wọ́n àti òṣìṣẹ́ pé àwọn ọ̀rẹ́ yín ọkùnrin ò kí ń wá wálé. well that's because mi ò lọ́rẹ̀ẹ́ mi ò lọ́rẹ̀ẹ́ mi ò dẹ̀ lọ́ta mo kọ́ máa ń dá wà ni. mo mọ̀ pé ẹ kì í kó ọ̀rẹ́ àmọ́ lánàá mo rá àwọn kọ̀ọ̀kan ṣe mọ̀ wọ́n ah, guys. ṣé ní party get together those are my old school mates in right now. They just said, oh, mom, everyone just wanted to come together and just have a good time. Nothing more. Okay, um, so who wá ni bí fiancé yín? None of them. They're just my friends. And what's up for anything? They're old school mates. None of them. Um, sista mi mm-hmm. ó tiẹ̀ ní kan tẹjọ́ ń ṣe mọ́ra yín láìkí tẹjọ́ ń sọ̀rọ̀ ẹjọ́ ń ṣáà close back kan mo ṣáà rí tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ ó ga báyìí ṣe mo oh, ó eh. fẹ́ dúdú díẹ̀ báyìí. Eh, kí ni tẹ̀lé òun ṣe travel agent ni like he ah. packages uh, uh, visas tickets accommodation for people to bá travel. Ah. Mm, ara wọn náà ni old school mates náà ni. No? Um, oh that's mm, nice mm. nice because ó tiẹ̀ lọ́rẹ̀ẹ́ mi kan tó fẹ́ ṣe uh, visa ah, okay. so bóyá kẹ́ fún mi contact ẹnìyẹn. no problem tó bá ti ready Check him. n mọ̀ Ìkẹjà lòún wà. ok ok mm. tó bá ti ready Check him. n mọ̀. ẹ á lè jọ lọ sọ́fíìsì wọn náà no problem. all right um, ẹ wò yìí tá à ń sọ yìí dùn kí rice one, kitchen. rice again. Mm -hmm. oh anyway ẹ ti ẹ try at least ẹ ṣe kan ẹ ṣe ẹ jẹ́ kí mi lọ sókè kí n lọ freshen up. no then. problem. i'm so tired. bẹ̀lẹ̀. mm. all right. ah bá ń gbọ́ rẹ̀ bọ́dì rẹ̀ bọ́dì. afa ìpèsè ohun tó ṣe tí mo fi mọ̀ pé òun ni bí mo ṣe dé ní ọ́fíìsì mo ń bá receptionist ẹ̀yìn gẹ́ secretary mo bá sọ lẹ́yìn tí wọ́n fẹ́ ṣe visa gbá nǹkan kan ó dẹ̀ ń dá mi lóko pé ọ̀gá ẹ̀ kan wọlé ni bọ́gẹ́ dẹ̀ ṣe wọlé ní à wípé àmàdá ẹ̀ǹdẹ́ máa ń kan kan ọmọ yẹn dẹ̀ introduce mi pé àwọn ọmọ mi ènìyàn náà fẹ́ ṣe visa. fún ọmọ àwọn àti ara wọn tó dẹ̀ ní ó yá ní ọ́fíìsì ó dẹ̀ wọ́n ní ọ́fíìsì ó dẹ̀ fàwọn pálí hàn mí ó ní tó bá fẹ́ ṣe Cyprus London America Canada iye báyìí ni iye báyìí ni iye báyìí ni máa ní òkè kò sí problem pé èmi àti ọmọ mi mo fẹ́ kán bá mi ṣe fún eh. so máa padà wá. Eh, mo ní question kan tí mo tẹ̀fẹ́ béèrè náà men looking at that office ṣé ó jẹ ọ́fíìsì yẹn pé wọ́n ti ń ṣerú nǹkan báyẹn àbí ọkàn mọ́mọ́ set up ẹ̀ wọ́n dẹ̀. no ibẹ̀ ni o ibẹ̀ ni alóko pálí eh. ibẹ̀ ni. if that should be the case mi ìbá ní kẹ́ ẹ jẹ́ ká try láti ṣe investigation wa dáadáa ṣe understand èmi bìlì pé tá a bá ṣe dáadáa ìyẹn náà ló máa lè fún àwa náà ní further information dẹ̀ láti fi lè go ahead ẹ mọ̀ kó má dìgbà kan wọn máa lọ mú ẹni tí ò yẹ ká mú ni. wẹ́ẹ́ lórí yẹn sọ náà but um, ọ̀bọ yẹn ni ní sọ pé bóyá ẹ ń parọ́ àbí ẹ mọ nǹkan tẹ̀ ń sọ ẹ má bínú bọ nǹkan tẹ̀mí kàn sọ ni pé ẹ jẹ́ ká ṣe investigation wa thoroughly. ká lè ká ṣe investigation no problem. ṣé a máa lọ station gba yẹn sọ a lè lọ a lè lọ uh, ṣí file fún. yes so right. we now monitor him and um, make sure that we are picking the right person. all right ma. Am ó ga o. lárí mi nílé rí ẹ mọ́lẹ̀ ní ṣùgbọ́ tó bá dọ̀la à sọ̀rọ̀ all right bye bye. ọmọ ẹ ọmọ ẹ ọmọ ẹ ọmọ ẹ kìkìkìkìkìkì kàwúlẹ̀ o kìkìkìkìkì kàwúlẹ̀ o. information tó ń reach mi òun jẹ́ ká mọ̀ wípé obìnrin òun lọ̀gá àwọn olùyẹ wọ́n dẹ̀ máa ń lo mask which means báwo yàrá àwọn olè kan náà ló ń ṣiṣẹ́ méjèèjì nídìí èyí àwọn ìjọba òkè jẹun báyìí i'm giving you people thirty days oṣù kan láti apprehend àwọn criminals. And I believe you guys can. Can you? Yes, yes sir. sir. No, you cannot fall out. Thank you. Bye bye. ó ga ah ah ni mo kúrú bíbá ìwọ àṣà gbogbo ẹ lọ súyà ń kọ́ bí gbogbo ẹ. ìná <laughs> know. dún mọ́mí tọ́k àárín jìnnà làyà bí tọ́k rẹ o mọ́mí tẹ bá rìn jìnnà ẹ máa rí tọ́kì fi odó jùlọ. ọmọ ìtì yẹyẹ fún wa. wọ́n á jẹ́ ká fọ ọ lẹ́sọ̀rọ̀ ṣeré mi ti jù àlà ṣeré jù mí. ṣé mo ti ṣe o tún ti bójú kòkòrò ọdún. bá mi bá mi gbẹ̀gbọ́n yọ mi kò yí. tó ń tó bẹ́ẹ̀ sí i. ẹ̀gbọ́n àpọ́nlé wa sọ̀rọ̀ tó bá tètè dà tó tún tó mẹ́pa tó kú alóògùn bí ilé báwo. alẹ́ tó fún ẹ jùlọ àpọ́nlé wa sọ̀rọ̀. Mami àbúrò yìí ò ní pẹ́ kú àbúrò ló máa sọ̀rọ̀ àpò ẹ̀ ló máa sọ̀rọ̀. àwọn ọ̀pẹ gbẹ̀mú gbàlùlẹ̀ ọ̀pẹ ẹ̀tẹ̀ ọ̀nà báyìí fresh fresh gbádùn gbádùn ọlọ́run gbádùn school ọ̀gbìn sọ́mọ náà abẹ́bá mẹ́bí ọṣẹ ah ilé iṣẹ́ pẹ́ntẹ̀ yóò mú àwọn tó wọlé yẹn thirty five k ni wọn àwọn yẹn máa ń jẹ yọgbọn ṣé mi ò tẹ́ ẹ̀ sọ látàárọ̀ tẹ́ ẹ̀ pépé tẹ́ ẹ̀ ń jí òkèlè kan yẹn ló tẹ̀ náà all this work ajé ètò dàbẹ̀ má máa ṣá lọ ẹkún ẹ̀tẹ̀bẹ̀ lẹ́ máa jẹ́. kí ló dé kí ló dé. <laughs> mami wà láìtàláì ọwọ́ ìbọn ẹ̀gbọ́n ìbọn dàbí ọmọ èkó ni wọn jà rárá ìlà òtẹ́ ń sọ yìí mo jẹ́ dídá ní ọ́ a lè máa ń lọ ní bíi pé dáadé wọn ló ní síbi ẹ̀ ni. irọ́ ló pa. mọ́mí. ṣe ṣe ṣe mẹ́ta jẹ́ ẹ̀ka láyé wá kí ló ṣẹlẹ̀ tàbí ó lè ṣàánú ìta àṣìṣe mẹ́ta àwọn ìṣòro náà máa. wọ́n ìkọ̀kọ̀ tó wá wọlé tọmọtọ wàhálà ẹ̀mí ò lọ ẹ̀kọ́ fi ṣe. àjò òrùkú wọn. bàbá ọ̀. máa. 4 p.m. today. We meet at Palomo ẹ má fọwọ́ kan receptionist yẹn o òun ló gbéṣẹ́ wá fún wa. Make sure everything is ready and set to go. Àbọ̀rọ̀ àbọ̀yè bàbá. Mo wà lọ́fíìsì pẹ̀lú àwọn boys. Ẹ̀ẹ́n, màá kàn yín lára. Ó máa ṣe tí ń lọ. ọmọ ẹ ọmọ ẹ ọmọ ẹ Move here. Drop your gun! On your knees! Pull off your mask! I say pull off your mask! now tell me bó ṣe máa máa ṣojú rẹ̀ àwọn èèyàn máa rò bí èèyàn gidi ni ẹ gbogbo èèyàn tó bá wá wọ̀ wá rò ló yọ ńlá kan fún mi lé àṣẹ ìfúyẹ́ báyìí. now o tún ṣe ṣiṣẹ́ débi pé àwa ọlọ́pàá ní dìfíṣàn ni òtún fún ẹ mọ́tò àwọn oyè á máa rò bí èèyàn gidi ni ẹ àṣẹ ká èèyàn burúkú ni ẹ now tell me báwo ló ṣe máa ń ṣe fẹ́ pé gbogbo information o ti máa ń mọ̀ bàtà kò síbẹ̀ wà lọ síbẹ̀ wà lọ jalè now tell me kí ni wọ́n fi gbogbo ṣe information rẹ̀ then ta ni informant tó máa ń inform ẹ talk I said talk. o fẹ́ mọ bí èmi àtàwọn boys ń ṣe àwọn smart ní àtàwọn tí a rí. um, you make sure pé o tọ́ bá ti bá sọ̀rọ̀ tó ń sùn kẹ́rọ tí wọ́n bẹ̀rẹ̀ ẹ ti wọlé. bàdé yín lálejò ẹ kàbùkù olómọ kẹrẹ o ìlàlẹ kẹrẹ o kẹrẹ o dẹkulẹgbà kọsàtúntòkò àdọgbà kọrọfò dẹ gbígbẹ àgbẹtì láńtẹkẹlẹ ra ẹrù jẹjẹ ni wá. báwo lè ṣe ṣe báwo lè ṣe rìn mí ẹ̀yìn adigunjalè but you have a good job báwo lè ṣe ṣe sísá mi why. ìbùkún mọ̀ pé mo ti bà orúkọ fámílì wa jẹ́ màá bẹ̀ẹ́ ni. sọ̀rọ̀ nígbà tí mo wà ní school lẹ́yìn tí dáàdì ṣaláìsí ni mo meet Sọjí. Sọjí èwo? Sọjí kan náà. Sọjí tó fẹ́ fẹ́. Sọjí jẹ́yàn tó ń ràn mí lọ́wọ́ gan. Òun ló máa ń sanwó iléèwé mi. Ó máa fún mi lówó oúnjẹ máa fún mi lówó kí n fi tọ́jú ara mi ìgbà tó yá Sọjí jẹ́ kí n mọ orí èèyàn tó wọ́n jẹ́ omi mo wọ ẹnu Ẹgbẹ́ òkùnkùn. ó ní kí n darapọ̀ mọ́ wọn. And I did. Aṣọ oríṣiríṣi you ní gbogbo time to move wà ní school. Sorry. Lẹ́yìn ìgbà tí mo ṣe pákó mi school, mo pinnu pé mi ò ní That I wanted a new life, a new me. as the years went by, tí mo rí bí ìlú ṣe rí, mo rí pé gbogbo àwọn olówó tó wà nílùú yìí, gbogbo wọn pátá ni inú wọn ò dáa, inú wọn ò mọ́. Bí ọ ṣe rówó yẹn, ó ṣe acquire wealth wọn kàn mọ́ ni mo wá darapọ̀ mọ́ àwọn olè. inú mà níkà o tí ò jẹ́ ká gbóòórùn àṣebí. mo ń gbọ́ yín. ṣèrántí ọjọ́ sí torí mask. Sọjí ló pè mí ló hint mi pé o ti rí hence why I moved it away. Ọlọ́run mo ti fọkàn. Èmi ni èmi mo ah, ti mess up mo ti mess up. Ee kò yẹ kí n gbé wálé ọ́fíìsì ló yẹ kí n ti drop ẹ. Ó ti rẹ̀ mí lánàá yẹn. Ah, ẹ mo ti gbé kúrò mo ti gbé kúrò mo ti gbé kúrò ó ṣègùn ó ṣègùn seriously kò kò bá mi sọ̀rọ̀ mọ́ mo try láti fọ̀rọ̀ wá lẹ́nu but you know your sister is very sharp mm-hmm. ó jábọ́ díẹ̀ sí mi lọ́wọ́ and with the look of things ó ti ń fura sí ọ so you need to be very careful. èmi náà mọ̀ pé ṣe mo mọ̀ nítorí ẹni mo ṣe fẹ́ méjèèjì ní ẹ máa fẹ́ ra yín ọ̀ṣà rẹ̀ ń pẹ́ mi disturb me. Mm. but o ò lè fẹ́ àbúrò mi. Ah, ah ẹ ṣe sọ wọn pé mi ò lè fẹ́ àbúrò jẹ́ kí n kú yẹra fún yín náà. wọ́n ṣe máa ṣe tó ń ṣe. okay but just be very careful ṣe wọn pé nǹkan tó bá ti affect ẹ̀yin definitely at the long run ó máa affect ẹ̀yin so I need you to be very careful. I will and you too stay very close to her. trust me now o mẹ́rin tó ní náà okay. there was something fishy about him. Oh, because mystery ti mask yẹn fi disappear mi ò sí wọn tán till now. Sister mi, oh why? This is the reason why I said you cannot marry Soji. Shawari, every time Taba lọ fún operation, I must sort Soji out. So do you know that man bàbá ẹ̀ out who happens to be your boss ṣùwárídì tí ọlọ́pàá ò lè fẹ́ olè. Your relationship with him cannot work. Ibuko. Ibuko, I know I have wronged the family's name. Sister, be wise. Why you doing so much? so much? Way too much? Ìgbókò má bínú. Ìgbókò. Oúnjúbíré! Ìgbókò. Um, bàbá sọ wípé tó bá débi kẹ àmì àṣàlẹ lẹ́yìn ìrìnàjò yẹn two weeks ní two weeks yà yóò wà ẹni bẹ ẹni bẹ bá bẹni wà fún ti pé. àga ẹ̀kọ́ ó sì lè tọ́ two weeks tàbí jókòó ni àtúnwò ọdún ìṣẹ̀dá ó ti pẹ́ jù náà àmọ́ ìjọ lọ́wọ́ mi yóò sọ lọ ẹ nà. bàbá ẹ kúrò lórí ẹ. six weeks ní o just dey naija kọ́ máa gbó lọ kọ́ máa gbé bọ̀ lójú wa. answer everybody. get up. your hands on your head. put your hands on your head. To bá make any move bá for four fún put your hands on your head. your eyes on your head. are you crazy. give me that phone. give me that phone. are you mad. Let me bí o fọ. eré ló bá wá ṣe ń yà. tó bá tọ́ ẹni ti fọ́. move. ọ̀gá. ẹ wá. ọ̀yà move. mama.

mwanungo oh, kingegero ukengelelo gonilelo ombalombalito wamoloma alamakila famara torí pé ènìyàròrò ènìyàròrò ènìyàròrò kọlọmọkìlọ fọmọ It's like if you don't know me you don't you don't know you you, you, don't even know who you are dealing with for real you don't know me ẹ bá What's all this? Ta ló ṣe ta ta ló lórí tó arrest àbúrò? bro. Kilo ṣẹlẹ̀? I said it I said it that you you gonna regret this. But Ibukun uh, this is me your your your, your fiance Soji. I mean anyway you take on me. mí. Now ṣé torí pé mo lọ casually just three days tó yẹ yín sè three five days péré lẹ wá gí ọ̀dà lẹ́nu arrest ó tún wá jàbúrò mi ẹ now ẹ kí akọ̀fin lọ́wọ́ ẹ kí ni gbogbo eléyìí kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ tẹ́fẹ̀ arrest. <laughs> wọn ò lè tún handcuff yẹn. ah why. yeah sọjí àbúrò yín yóò ní case pẹ̀lú criminal ṣe mí lórí tábàjọ fojú ríra wọn wájọ mọ́. and let me give you one thing let me tell you one thing ara àkọ́tẹ̀ fi mọ̀ṣẹ́ nìyẹn He is not a criminal, not until he's found guilty. And I am saying it to your face that your brother is a criminal. Quote me anywhere. So tó bá ti jọ ríra wọn, wọ́n Then níbo lẹ ti lọ kó tẹ́kọ̀ọ́ kò bá wọn pàlàpàlà I understand this kind of person with me. Àwọn pàlàpàlà yìí kí ni gbogbo lè? Ah. Tẹ̀lẹ̀ kó wọn wá bí ti àwọn táàrí rì. Farabalẹ̀, táwọn àgọ́ ìṣọmọ eléníyàn ni, àbí ìwọ̀n kọ́ ló bá wa náà ni. O rẹ̀ bí ẹni tó ń bá sọ̀rọ̀ àbí ẹ̀gbọ́n ẹ̀ àbí kinní kan. Tọ́lá bàyí lọ ta gẹ́gẹ́ ló bẹ pé òun ò bódò sọ. Ẹ wá ah tí má bẹ̀rẹ̀ sí kán sí tí mo bẹ̀rẹ̀ sí kọrin ágbọ̀mù akún o sadé sadí gbogbo nǹkan tá a ṣe tí lè fi jó gbogbo ẹ̀ láyé máa gbọ́ o ṣé bí a tó ní mo dé fún àṣẹ lórí mi ni ẹ̀rọ ká mi ni ṣé ẹ̀ dáyọ̀ mọ́ ni òwò ẹ̀fẹ́ máa dìbò àbí ẹ̀fẹ́ máa dìbò pẹ́ẹ́pẹ́ ẹ̀mú kájọ́ ṣiṣẹ́ ẹ̀yìn kankan ni bó ṣe wà yí ẹ má gọ̀ o ni ẹ́sítà lẹ́rí yìí o sáfì lẹ́rí yìí o tọ́ bá sọ pọ́ọ̀sì fún ẹ o ò lè mí ìsì ẹ̀ páìsàn máa ń fún yàn ojú kí yàn gba pẹ́nátì lọ ní ìsì ẹ̀ wá ń díbọ́ let's go ẹ máa ṣètò. ẹni ẹ dúró your game is over ẹ̀yin àti talẹ̀ ń ṣètò ẹ̀. ẹ ṣàgbọ́n nǹkan tí business partner yín sọ signal today The first sign òun gangan nìyẹn láti ọ̀dọ̀ IG so move and once again you are under arrest. you are under arrest. move. Move! But I'm, I'm, a, I'm a graduate, I don't even know. Get out of here! kenyago kumulmuma kunjubire kumunyu hanai kumumuna kunjubire numumwanana eliyamo endena iye sinmuwanu kingegero Bálámà kìlọ̀ fọ́mọ rẹ̀ torí pé ènìyàn rorò ènìyàn rorò ènìyàn rorò kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀. Kàkà kájà ṣàkàkọ́ wa olúkúlùkù wa ṣe tiwọn látọ̀tọ̀ ní èmi. bá wọn sọkún ẹ máa bá wọn sọkún mo lẹ máa bá wọn sọkún orí ẹdíyẹ ti bá a lókun ara òrókùn ara òrẹ ẹdíyẹ ẹdíyẹ ti bá a lókun ara òrókùn ara òrẹ ẹdíyẹ kí mo lò mọ kóńjúbire kóńjúbire kóńjúbire kóńjúbire kóńjúbire kóńjúbire kóńkóńkó. Como